وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ni fún ọlọ́wọ́n ọba kọ́lọ̀ kó gba sọ̀dáàtò ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀ kó fi wá ṣe kò gẹ́ dáadáa àlékún ìmọ̀ọ́nì àlékún ìgbàgbọ́ òdodo kọ́lọ̀ kó bá ṣe fi kẹ́ ẹnì wa. wà á fi mọ́ mọ́dọ̀ nínú àlùkọ́ọ̀lù nínú àwọn nǹkan tí ó ti kọjá nínú ṣálùkọ́ wa wá sí wa ilé ìdí àṣẹ ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ọ̀dìmọ́rọ̀ alkalam àìlè iman a ti sọ̀rọ̀ nípa àwọn ọkọ̀ tó ní ṣe pẹ̀lú al-iman ọ̀rọ̀ ìgbàgbọ́ ìjìdábìnà nínú tírà eléyìí tí àgbéyẹ̀wò ad-durusul muhimma li'ammatil umma àwọn ẹ̀kọ́ tó ṣe pàtàkì fún gbogbo ọmọlẹ́yìn Ànábì sallallahu alaihi wa sallam anabi صلى الله عليه وسلم ó ní kullu ummati yadkhuluna al-jannata illa man aba anabi sallallahu alaihi wa sallam ó ní gbogbo ọmọlẹ́yìn ni ni wọ́n wà al-janna àyàfẹ́ tó bá kọ̀ qila man ya'ba ya rasulallah àwọn tí wọ́n gbọ́rọ̀ anabi sallallahu alaihi wa sallam wọ́n nílò ìṣe ọlọ́wọ́n ọba tálẹ́ni náà tí a wá kọ̀ láti wà al-janna bí àlùjọ́ náà ṣe dáa tó gẹ́gẹ́ bó ṣe wù fún wa kọ́ọ̀lá man atọ́ àmì ìdápadà ìjọba ànábi sallallahu alayhi wa sallam ó ní ẹnikẹ́ni tó bá tẹ̀lé ojú ọ̀nà mi tó tẹ̀lé ìṣesí mi tó tẹ̀lé ọ̀rọ̀ mi dákọ̀dá àlùjánnà irú ẹni bí àwọn àlùjánnà. wọ́n mọ̀ ní asọ́ọ̀lì ìpapọ̀lì àbà gbogbo ẹnikẹ́ni tó bá ti yapa mi irú ẹni bẹ́ẹ̀ ló ti kọ̀ láti wọ àlùjánnà anabi sallallahu alayhi wa sallam ó ní ma taraktu shay'an yuqarribukum min al-janna wa yub'idukum 'an an-nar illa masukun bihi. ó ní mo fi nǹkan kan sílẹ̀ o tó ti pé tẹ bá ti ń ṣe aṣọ ibi ọmọ àdúgbò náà á sì gbé yín jìnnà sí náà àyàfi kó ṣe pé mo ti parí láti ẹgbẹ́ kẹ́ máa ṣe. gbogbo tí anabi pa wá láti ẹgbẹ́ ká máa ṣe tá a bá ti ń ṣe á jẹ́ sábàbí ká wà àdúgbò náà á sì jẹ́ sábàbí ká máa wọ̀ náà. وما تركت شيئا يبعدكم عن الجنة ويقربكم إلى النار إلا نهيتكم عنه Ànábì sallallahu alayhi wa sallam ó ní mi fi kọ́kọ́ sílẹ̀ tó a máa gbé yín jìnnà sí àlùjọ náà á sì máa so yín mọ́ná àyàfi kó ọlọ́ọ̀bá àdékíọ́lá kó jẹ́ kó rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa gbogbo tí ọlọ́wọ́ bá bá pa wá láṣẹ nínú tíra rẹ àti látòrí àwọn ànábì rẹ̀ sallallahu alaihi wasallam kọ́nà kó jẹ́ ká máa tẹ̀lé torí pé náà ni oríire wà ومن يعص الله ورسوله فقد ضل ضلالا بعيدا ọlọ́run ọba ní ẹnikẹ́ni tó bá yapọ̀ ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ó ti sọnù ní ìsọnù tó jìnnà tẹ́tẹ́tẹ́tẹ́ ìyapa ọlọ́run ọba ìyapa òjíṣẹ́ ọlọ́run ọba sábàbù ṣèlémánì rahmatillah sábàbí ni tí máa ń kọ́ lé ẹni láti rí ìyọnu ọlọ́run ọba wa rahmatuhu wasi'at kulla shay' bó ti jẹ́ wípé ìkẹ́ àti ìkẹ́ ọlọ́run ọba ó lọ kiri ká gbogbo nǹkan ó sì fẹ̀ tó ṣùgbọ́n téèyàn bá ti yakọ ọlọ́run ọba tó sì yakọ òṣìṣẹ́ ọlọ́run ọba eléyìí a máa ṣe sábà ní kéèyàn bá rí ìkẹ́ ìbò ṣe pọ̀ tó yìí kọ́lọ́ kó mẹ́ṣẹ̀ ṣe nǹkan wa. nínú àwọn nǹkan tí bàbá tí wọ́n wá kọ síra tí wọ́n ń ṣàlàyé fún wa kí ni àwọn nǹkan tá a gbọ́dọ̀ fi tẹ̀lé òṣìṣẹ́ sallallahu lóbi nílẹ̀ àmàṣìlì ọmọ fún gbogbo ọmọlẹ́yìn ànábi sallallahu alaihi wasallam ẹ̀kọ́ tó ṣe pàtàkì táwọn mi kọ́ wa nínú ha máa takọ́dàmà nínú ẹ̀mí àwọn nǹkan tí a ti sọ síwájú wọ́n ti sọ fún wa ali arkani islam nípa àwọn òpó islam wọ́n ti sọ fún wa nípa àwọn arkani iman àwọn òpó imani èyí tó jẹ́ pé tí ó bá ti yege ìmọ̀lì dídàrú kọ́nà kó má jẹ́ kí ìmọ̀lì ẹ̀yìn kọ̀ọ̀kan wa kó dàrú. nínú àwọn nǹkan tó ti wá kọjá àti ṣàlàyé fún wa nínú àwọn òpó mẹ́fà ìmọ̀lì yìí àbúkòlò àwùwálì èyí tó jẹ́ òpó alákọ̀ọ́kọ́ alẹ́ ìmọ̀lù bìlà alẹ́ ni yàtàbọ̀mọ̀nù àrùbá àga àṣìyà. eléyìí tó jẹ́ kókó sínú nǹkan mẹ́rin alìmánu bí wùjú ìláyé subhánà àkọ́kọ́ òun náà ní ká ní ìgbàgbọ́ sí bíbẹ ọlọ́wọ́n ọba àlekí ọlá pé ọba ti ń bẹ ni. wàhúwà lẹ́kọ́ọ̀dì rúfà ọkọ̀ ìbáàdì ọba tó ṣe wípé òun ni ọba olùjẹgàba lórí gbogbo ẹ̀dá tó dá ọba yìí tó dá wa mọ́júùd ọba ti ń bẹ bìlá bìdáyà kò ní ìbẹ̀rẹ̀ wàlá nìháyà kò sì ní ìparí huwa al-awwalu falaysa qablahu shay ọba ìyọba àkọ́kọ́ ni tí ìkọ̀kọ̀ gbà wájú ẹ̀ wa huwa al-akhiru laysa ba'dahu shay òun náà sì ní ọba àgbẹ̀yìn tó ti pé ìkọ̀kọ̀ ní wá lẹ́yìn ẹ̀ wa huwa al-zahiru òun lọ́ba tó hàn jùlọ wa huwa al-batin òun sì lọ́ba tó pamọ́ jùlọ gọ́hìrù bímọ kulukọ́ọ̀tì ọba tó hàn látara wọ ẹ̀dá tó dárí wa fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu wahid gbogbo tá a bá ti wò nínú ẹ̀dá ọlọ́wọ́n bá a máa tọ́ka tẹ̀ tó dá wọn pé ọkàn ṣoṣo sí i. wa huwa al ọba tó ti pamọ́ ni la yudrikuhu al-absar wa huwa yudriku al-absar ọba tó tún kò lè rí tójú ẹ̀ sì ka gbogbo rí kò sẹ́ni tó lè rí ọlọ́wọ́ bá. laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir ọba tó ṣe wípé kò sí tó dàbí fi ẹni ọba yìí sì ní as-sami'u al-basir ọba tí máa ń gbọ́ gbogbo nǹkan ni ọba tí sì máa ń rí gbogbo nǹkan ni wa huwa ala kulli shay'in qadir ọba ìyọba tó sì lágbára lórí gbogbo nǹkan ni wa bi kulli shay'in alim ọba tó ní ìmọ̀ nípa gbogbo nǹkan ni. eléyìí jẹ́ nǹkan àkọ́kọ́ tá a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ nípa ọlọ́wọ́ ọba. wá sáré al-imanu bi rububiyyatihi subhanahu. ẹlẹ́ẹ̀kejì òun ni ká ní ìgbàgbọ́ nípa ìdí ọlọ́run ọlọ́run ọba òwò akọ nípò náà ònàba tó dá wa wọ́n wà rọ̀ sípò náà ònàba tó pèsè fún wa wọ́n wà múdẹ́ bí irú òmùrì náà òun sì lọ́ba tó darí àlámọ̀ wa eléyìí ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta alẹ́ ìmánu bí olùhìyàtìlì aláwo màdúró bí kágbà fọlọ́wọ́n ọba òun náà ló lẹ́tọ̀ọ́ sí ìjọsìn. fad'u Allaha mukhlisina lahu ọlọ́run ní fad'u ọlọ́run ní ẹ máa ọlọ́run ọba lóhùn nìkan mukhlisina lahu ddin gbogbo ìjọsìn ẹ fi fún òun nìkan. walau karihal kafirun kódà báwọn kèfèrí ò bá yọ́nú sí pé òun nìkan ní kẹ́ máa sùn ẹ̀yẹ sábà sí òun nìkan. rafi'u darajati ọlọ́run ọba yìí rọ̀rọ̀ bí àrùdá ọjà ọba tí máa ń gbé lè ga ayé kò ní lùlàárù ọba àdára sí ni. yóò lè fi rúwà mi ní àmúyí àlàmì ìyàṣẹ́ àmúmi ní ìbáàdì. ọlọ́run ọba yìí ọba tí máa ń sọ wáhíù kalẹ̀ ni lórí fún gbogbo ẹ tó bá fẹ́ nínú àwọn tí wọ́n jẹ́ òjíṣẹ́. lè yóò lè rọ̀ yá tàdá káwọn òṣìṣẹ́ yìí lè máa pè wọ́n lè máa kìlọ̀ fáwọn èèyàn nípa ọjọ́ pàdé ọjọ́ tí gbogbo wa máa pàdé gbogbo ètò ti lé ayé ọjọ́ tá a máa pàdé ara wa ọlọ́ọ̀bá máa wò iṣẹ́ tí wọ́n kìlọ̀ fún wa pa ọjọ́ yìí. ìyàwó bá ti fàṣù ọjọ́ òpéyà tọ́lọ́ bá máa pé olúkúlùkù wa sọ́tọ̀ọ̀tọ̀ fàríkò fìdí jáde ní wa fàríkò fìdí sàáyé ọjọ́ tí jẹ́ pé àwọn ìkọ̀kan nínú ọmọ ẹ̀yẹ ènìyàn kí ní jáde ti wọ́n máa bẹ nínú àjọ náà wọ́n parí kùn sí sàáyè àwọn ikọ̀ wọn sì máa bẹ nínú náà kọ́nà máa di àwọn náà ilé ìjẹ ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin nínú ta gbọ́dọ̀ ti mú nínú ìgbàgbọ́ nípa ọlọ́wọ́n ọba adé ìmánu bí atúmá ilé ìwà sífà ìlì àgbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí àwọn orúkọ ọlọ́wọ́n ọba eléyìí tó fi ròyìn rẹ̀ fi ti dáre yìí èyí tó fi ròyà rẹ̀ àdàlìsáni nàbí yìí èyí tó fi ròyà rẹ̀ látòrí àwọn ànábì rẹ̀ sallallahu alaihi wasallam àbẹ̀lẹ̀ tí ọlọ́wọ́ bá ní ìmọ̀lẹ́ pẹ̀ tó fi pamọ́ sọ́dọ̀ ara ẹ̀ nìkan nínú àwọn orúkọ rẹ̀ tí ò fẹ́ dákan tó mọ̀ gbogbo àgbọ̀dọ̀ ní ìgbàgbọ́ sí wàsífà ti di àwọn ìròyìn ọlọ́wọ́ ọba àlejò ọlá agbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí àwọn ìròyìn yìí wàlá ní ṣàfihàn lọ́ha bí kọ́lùkì àti ní máa fi ọlọ́wọ́ ọba àmì máa fi wí àwọn ẹ̀dá tó dá látara orúkọ rẹ̀ àti ìròyìn rẹ̀ wala nu'athilu asma'ahu wa sifatahu àwọn ìròyìn àtorúkọ tọ́nà ọba àlékí ọlá tó ti fi ròyìn ara ẹ̀ yìí àní máa pè é nírọ́ àní máa mú kúrò bẹ́ẹ̀ wala nukayyifu sifatahu àti ní máa sọ pé báwo gan-an lọ́nà ọba ṣe rí gẹ́lẹ́ wàlànà awìlò a sì ní máa wá ìtumọ̀ tí ò sí fún àwọn nǹkan yìí a máa wá fún ọlọ́wọ́n bá ní yẹ́dù lọ́ọ̀hì fọ́fọ́ ayélujára ọwọ́ ọlọ́wọ́n bá ó bẹ lórí ọwọ́ wọn ọwọ́ ọlọ́wọ́n bẹ lórí ọwọ́ wọn ọwọ́ ọlọ́wọ́n bẹ lórí ọwọ́ wọn bó lọ́wọ́ ṣe rí ọba tí máa ń gbọ́ ni ọba tí máa ń rí ni bóò ló ṣe máa ń gbọ́ bóò ló ṣe máa ń rí wúwà áàlà òyìnbá rẹ̀ òun lọ́ba tó ní mọ̀ pa ni àwọn pa ni. ọjọ́ tó jẹ́ wípé rẹ̀ òun tá a pè bẹ́ẹ̀ lọ́dọ̀ náà ni ṣe rí wọ́n lọ́wọ́ òun lọ́ba tó ṣe kí ni òun lọ́ba tó ní ìmọ̀ nípa ẹ̀ kó ló ṣe yí hálìkù nílà wájú ha gbogbo nǹkan ló máa parẹ́ o àyàfi ojú ọlọ́run bóun lójú ọlọ́run ṣe rí ọlọ́run ti fi yé wa kóun ní ojú òun ní fèèjì wájú hù ṣùgbọ́n bóun ló ṣe rí òun wà á ẹ̀dáwó ìgbàlè òun lọ́ba tó mọ̀ nípa ẹ̀ òun tọ́nà ọba àlejò ọlọ́ọ̀bá ti rán wa àti ìjẹ́ ìṣẹ́ bẹ́ẹ̀ eléyìí jẹ́ sókí wà gbọ́dọ̀ fi sí ọkàn a gbọ́dọ̀ fi sí ẹ̀yìn láti máa fi ṣiṣẹ́ nípa ọlọ́wọ́ ọba àdókè ọlá náà. lẹ́yìn náà a ti sọ fún wa àlè ìmánu bíi màláìka ìgbàgbọ́ wa sí àwọn màláìka ọlọ́wọ́ ọba alimukarabul àwọn màláìka tí wọ́n súnmọ́ ọlọ́wọ́ ọba ọlá ó lè kó ọlọ́wọ́ ọba dá wọn látara ìmọ́lẹ̀. wahum la yakulun wala yashrabun wala yatanazzalun àwọn màláíkà wọn kì í jẹun wọn sì kì í mu wọn kì í bímọ wọn kì í fẹ́yàwó la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun àwọn màláíkà gbogbo tọ́nà bábá ti ní kí wọ́n ṣe ni wọ́n máa ń ṣe o wọn kì í yapa ọlọ́wọ́n bá a lè kí ọlá wà kó lè fòwò àwọn màláìka yìí ọlọ́run bá gbé iṣẹ́ oríṣiríṣi lé wọn lọ́wọ́ nínú owó ìlú wa kálù ìlú wáhì ó ń bẹ nínú wọn ojúṣe ti tiẹ̀ ní pé kó máa mú wáhì iṣẹ́ mẹ́sẹ̀gì lọ fáwọn mẹ́sẹ̀gìàs. wá nínú owó mu wá kálù bí àrùwá ìkọ́bù bí àrùwá ṣe ó ń bẹ nínú wọn eléyìí tó jẹ́ kójúṣe tiẹ̀ òun náà ní pé sáfìkò kù tiẹ̀ bá ti tó kó máa gba ẹ̀mí ẹ̀ wà nínú hùn alùmọ̀wákàlù bí nàbáàlì wà tọ́yìn wà lọ́sọ̀rọ̀ ó fẹ́ nínú wọn ẹni tó jẹ́ kójú ṣe sí ẹ̀ òun náà ní bóòlù yìí ṣe fẹ́ rọ̀ bóòlù ní kúkú yìí fẹ́ jáde òun tọ́nà ọba ní kò máa jẹ́ iṣẹ́ yẹn wà nínú hùn alùmọ̀wákàlù bí nàbáàlì ó fẹ́ nínú wọn ẹni tó jẹ́ kójú ṣe sí ẹ̀ tọ́nà bá yọ fún òun náà ní wípé kó fọ́n sínú ìwo nígbà tó bá di ọjọ́ gbèndé àyàkíyà rẹ̀. wà mí ni hó alẹ́bí náà yà ìlú náà là á iṣẹ́ tí wọ́n òun náà ní pé aláràṣe làwọn amagbámu aláràṣe làwọn amagbámu ó ń bẹ nínú wọn àwọn tọ́nà ọba àlékiọ́lá tó ní káwọn ṣá máa forí kọlẹ̀ kí wọ́n máa ṣe ẹ̀fẹ́ eh, àfọwọ́fọ́nà wọn balẹ̀ eléyìí jẹ́ nínú àwọn nǹkan tí a ti sọ nípa àwọn màláìka àwọn màláìka yìí sì ní ọmọ ọba tí ó yé wa nípa ìṣesí àti ìbálòpọ̀ wọn láàrin àwọn àti ọmọ ẹ̀dẹ́ ènìyàn pàápàá jùlọ àwọn mòmìnú àwọn màláìka ó bẹ nínú wọn àwọn tó jẹ́ wípé ìhọ́mọ̀ kàtìbì ìyá àdàmú náà máa ṣàfààní iṣẹ́ títí wọn òun ni pé gbogbo tẹ́ ẹ̀dá bá ṣe kí wọ́n máa kọ́ kalẹ̀ kí wọ́n máa kọ́ kalẹ̀ bákan ló bẹ nínú wọn àwọn tí wọ́n máa ń ṣe àdúrà fún àwọn mòmìnì wọ́n á sì máa bẹ pẹ̀lú wọn gbogbo gbà ní ìgbà tí wọ́n bá jọ́sìn ọlọ́run ní alẹ́ dínà yá ṣe ìlú náà láàrú ṣàwọn ọmọdé ṣàwùláhù yóò fi ṣóúnà bí ṣàwùlẹ̀ rọ̀bì yìí ọlọ́run ní ẹ̀rí àwọn màláìkà tí wọ́n ń bá àlárà ṣe mú yìí yusabihuna bihamdi rabbihim gbogbo gba wọn máa ṣe àfọ̀mọ́ fún ọlọ́wọ́n bá wọn ní o wa yu'minuna bihi wọ́n sì ní ìgbàgbọ́ ní ọlọ́wọ́n bá wọn wa yastaghfiruna na amanu Nwasi sì máa sọ̀rọ̀ àforíjì fáwọn onígbàgbọ́ òdodo ọlọ́wọ́n bá kó mẹ́sẹ̀ náà ṣe kó ń gẹ́ dáadáa ká máa rí ìtọ́rọ̀ àforíjì àwọn alọ́dúnwà muhammad lẹ́kọ́ lè bẹ̀rẹ̀ ilẹ̀ rínà lima yasuna ó ní àwọn màláìkà wọ́n máa tẹ́ ìyẹ́ wọn sílẹ̀ báyìí fún ẹ tó jẹ́ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ tó ń wá ìmọ̀ nípa tọ́lọ́hùn ẹ tó ń lọ gbọ́rọ̀ lọ́wọ́ bá ẹ tó ń lọ gbọ́ wá sí àwọn màláìkà máa tẹ́ ìyẹ́ wọn lẹ̀ báyìí pé kí wọ́n lè máa gbàgbẹ́ kọjá rínà lima yasuna látara pé wọ́n yọnu sí iṣu wọn ṣe yìí pé àwọn eléyìí wọ́n wá ìmọ̀ nípa ọlọ́wọ́ bá ní inú wọn sì ní òsì wàtẹ̀sẹ̀kìrù láwò ànábì sallallahu alaihi wa sallam ó sọ wípé àwọn màláìkà yìí wọ́n tún máa tọrọ àforíjì fún ẹ̀ tó wá ìmọ̀ ìmọ̀ nípa ọlọ́wọ́n bá lè kí ọlá ọlọ́run ni wọ́n máa tọrọ àforíjì fáwọn onígbàgbọ́ òdodo Rabbana wọ́n sì máa sọ pé ìwọ olúwa wa wasi'ta kulla shay'in rahmatan wa ilman ìwọ ọlọ́wọ́n bá ìhàánú rẹ àti ìmọ̀ rẹ ó rọ kiri ká gbogbo nǹkan o faghfir lilladhina tabu gbogbo àwọn onígbàgbọ́ òdodo tí wọ́n bá ti ń túbá ìwọ náà bàbá wa foríjì wọn wà sábà ẹsẹ̀ nílà tí wọ́n ti ń tẹ̀lé ojú ọ̀nà wọn náà wọn bá wà kí ní àzábà lè jẹ̀ṣí báwa làwọn kúrò kìdì ìyá náà rọ̀bánà ọlọ́wọ́ bá wa wà lẹ́kẹ́lẹ́ omi lè jáde nàdà àwọn onígbàgbọ́ òdodo àwọn màláìkà tó máa tọrọ kíkọ́ náà bá fi wọ́n sábì jọ náà ìwọ náà bàbá wa fi wọ́n ele ló ti ṣe láti òkú wọn wàá máa ń sọ láhàmínà àbá ìhìn kò kì í ṣe àwọn nìkan ló ṣe láti òkú àti àwọn tó bá ṣe rere nínú àwọn bàbá wọn wàzúwádìí àti àwọn tó bá ṣe rere nínú àwọn ìyàwó wọn wàzúrìyádìí wàzúrìyádìí àti àwọn tó bá ṣe dáadáa nínú àwọn ọmọ wọn àwọn ọmọ ọmọ wọn àwọn ọmọdọ́mọ wọn. indakantala azizul hakim ìwọ náà ọba ọba alágbára ni ọba abiyì ni ọba ọ̀jọ̀gbọ́n ni ẹ ẹ̀rí pé níbi àwọn màláìkà wọ́n máa dúwà ṣe dáadáa wọ́n yàn ni wọ́n yàn lọ́dọ̀ ẹ̀ kó lè bá yí oníkálukú ربنا ọba tó ti ṣe láti inú fún wọn wa fi wọ́n wọ̀ sínú àwọn oníkọ́kọ́ o wà máa ń sọ́lá hamina abarihim àti tó bá ṣe rere nínú àwọn bàbá wọn ó túmọ̀ sí pọ́mọ tí bàbí ò bá ṣe rere iṣẹ́ olóore tọ́mọ ìṣe tọ́mọ màláìka fi tọrọ àlùdọ́nà tó kò ní bá bàbá rẹ̀ ọmọ tó ń kírun fọlọ́ tó ń gbàwọ̀ tó yan zaka tó ní mọ́nì bó ṣe yẹ kó ní tó bá torí lé nígbà gbèdé àlùkìyàmọ̀ tí bàbí ò bá rìn lójú ọ̀nà rẹ̀ irú ọmọ yẹn iṣẹ́ dáadáa tó ṣe kò lè ṣàǹfààní fún bàbá rẹ̀ o àtàwọn tó tún ṣe dáadáa nínú àwọn ìyàwó wọn ó túmọ̀ sí pé ìyàwó afa tí ò ṣe dáadáa ẹ̀rí pé yẹn bà wá jẹ́ láwùjọ wa wàá sọ pé à ah, ẹni tó bá ti jẹ́ ìyàwó afa ìyàwó afẹ́yàn mélòó mélòó ìyàwó afa tó ṣe pé rí òwò káàkiri àdúgbò ni ṣé irú ẹni yẹn ni wọ́n ń sọ ni irú ẹ̀kọ́ ẹ̀rí gbọ́dọ̀ wọn bá ń sọ pa àwọn ìyàwó ànábì sọ̀rọ̀ wọn àdìwọ̀sẹ́lá ó ní yáa ní ta ànábì ó ní ẹ̀yẹ ìyàwó ànábì ẹ̀yà àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam làtúnà ka ahadi nínà nìta ìní ìtàkọ̀ ìtòlù ó ní à ah, ẹ̀yin ò rí gẹ́gẹ́ bí àwọn ẹ̀rí ní ìyàn kankan àwọn obìnrin o. tẹ bá páyọ lọ́wọ́ ìwọ ìyàwó aṣíwájú ìwọ ìyàwó àfà o gbọ́dọ̀ lọ mọ̀ kó o rí bí ìyàwó àwọn ẹni tó kú o ìní ìtàkọ̀ ìtòlù tó bá ti kó bá páyọ lọ́wọ́ ọba ohun rẹ̀lẹ̀ ohun tútù ohun tí ò ní kí àdánwò fáwọn ọkùnrin òun la gbọ́dọ̀ bá láwọn obìnrin mùsùlùmí pàápàá jùlọ ẹni tó bá jẹ́ ìyàwó aṣíwájú ẹni tó bá jẹ́ ìyàwó àfà. fálátà kò bá ànàbìlì kọ́ọ̀n ọlọ́run ní ẹ gbọ́dọ̀ máa dí ohùn ìyàwó àfà tó kọrin bóòlù yọ sí máa kọrin tí ò ní dí ohùn jọmọ kí ni o tó ń jẹ́ orin tó bá ti kọ́rọ̀ lásán lórí ni gbogbo èèyàn ni ò bá máa lè kọrin àbíbẹ̀ kọ́ ni ṣùgbọ́n ó kí ni tó mú orí yàtọ̀ sí ọ̀rọ̀ lásán a máa ń wọ́n ni ó ní ẹsẹ̀ àbí wá ẹsẹ̀ orí a sì máa ń ju ohun sí a máa dé ohun a dé ohun ẹ̀ ọlọ́run ní fàlẹ́ àtàkùnrin àyàbẹ̀rẹ̀ kọ́ ò ẹ̀yin ìyàwó àlọ́bì ẹ má jẹ́ olórí bóyá ìyàwó àpàṣẹ máa wá jẹ́ olórí mo ti ń fi ń yà sí wá káàkiri lẹ́yìn àwọn obìnrin tí wọ́n kọrin ó wá ń pọ̀ nínú rẹ̀ tó jẹ́ ìyàwó afá ṣẹ̀fẹ̀ fọ́gbọ̀rọ̀ wọn lọ àwọn tó bá ń lọ ilé kí ó bí ẹbí ẹ̀ báyìí níbo lẹ́jẹ̀ fásitì lè kí la fi àwọn aburú káwọn ọmọ tó bá lọ́jọ́ wòlíì náà àwọn ọmọ obìnrin akọ wọn síta kọ́ wá kọrin fàlà takùbọ̀ àdàbì kọ́ọ̀n ọlọ́lẹ̀ gbọ́dọ̀ máa wọ́n máa ń sọ́lá ha mílá abáyé wa zuwadíì ètò bá ṣe dáadáa nínú bàbá yìí ètò bá ṣe dáadáa nínú àwọn ìyá yìí ètò bá ṣe dáadáa nínú àwọn ìyàwó yìí àti ètò bá ṣe dáadáa nínú àwọn ọmọ yìí. arákùnrin kan bí ànábì sallallahu alaihi wasallam jọ kan ànábì ní sálú ní ma ṣe ìtù mẹ́ma bí ní oṣù ẹ bá fẹ́ sallallahu alaihi wasallam oníkàlùkù wa ń béèrè béèrè torí pé wọ́n ti pín ànábì lẹ́bi ó yẹ béèrè ó fẹ́ bá fẹ́ èèyàn kan bá dìde ó ní ya Rasulullah man abi ó ní ìròyìn ọlọ́run ta baba bàbá mi ó ní abúgá òkàṣà bàbá rẹ̀ ní òkàṣà wọ́n lẹ́ni yóò mẹ́ tó jẹ́ bàbá ẹ̀ bí ọmọ sì ó wá béèrè àlọ́bì sọ pé bàbá ẹ̀ ní lágbájá ìní ìsúnilé ó ní àyìnà ibo ni bàbá mi wà bàbá rẹ̀ wà arákùnrin inú ẹ bàjẹ́ Ah! bàbá òun nílò nínú náà nígbà tá ànábì sallallahu alaihi wasallam nàbí yóò rahman ànábì ìkẹ́ nígbà tó rí ìbànújẹ́ lára ẹni ó bá pè é ó pè é mọ́ra báyìí ó wá sọ fún ó ní ìnà àlì dájúdájú bàbá tèmi bí mo ti dáná bí ọlọ́run yìí bàbá mi wá abáàka àti bàbá tiẹ̀ fìlà ìlú náà ni wọ́n wà arákùnrin ààrẹ ṣe wàá balẹ̀ pé áá ah, ah, òun kò jíṣẹ́ káńkò àbí òun kò sì kò jíṣẹ́ káńkò tó bá jẹ́ kò jíṣẹ́ ọlọ́run bàbá ẹ̀ bá wà ní ọlọ́ kí wọ́n á di fèrè arákùnrin ìbá tú. ànábì sallallahu alaihi wasallam ànábì sallallahu alaihi wasallam ó ní sa'altu rabbi ansalata ànábì sallallahu alaihi wasallam ó ní mo tọrọ nǹkan mẹ́ta lọ́wọ́ lọ́wọ́ bá mi àtọ ní lẹ́yìn Ọlọ́run bá fún mi méjì bẹ́ẹ̀ kò fún mi lẹ́yọ̀kọ̀ ó ní mo bẹ̀ lọ́wọ́ bá pé wọn lọ́wọ́ bá gbàgbé láyè kí lọ bẹ̀ iṣẹ́ ìyá mi wò ó ní Ọlọ́run gbà fún wọn.

tẹ bá tọrọ àforíjì fún wọn sàbàáyìn àmọ́rọ́ lẹ́yìn àfihàn ọlọ́run náà ẹ wá ṣe seventy times lójoojúmọ́ ọlọ́run ní lẹ́yìn àfihàn ọlọ́run náà ọlọ́run ò ní foríjì wọn torí pé wọ́n kú sórí kúfúrú wọ́n kú sórí kúfúrú so bàbá tó bá ṣe dáadáa ìyá tó ṣe dáadáa ọmọ tó ṣe dáadáa ìyàwó tó ṣe dáadáa tí ẹni tó bá bí wọ́n bá ti wà lọ́dọ̀ náà ọba tó rí kẹ̀ àwọn ẹni náà máa jẹ nínú ọlá ìkẹ́ yìí ọlọ́run wa lẹ́bí náà mọ́nu ọlọ́run yẹn dájúdájú àwọn tó gbọ́ náà bá gbọ́ wà sábà àìsùn lórí ìyàtọ̀ òbí ìmọ̀ tí àwọn ọmọ wọn ti tẹ̀lé wọn lójú ọ̀nà dáadáa yìí alihakunle bí lórí ìyàtọ̀ ọlọ́run la máa pa wọ́n pọ̀ á pa wọ́n pọ̀ kẹ́ pẹ̀lú àwọn ọmọ wọn jọ lórí ìyàtọ̀ kọ́lọ̀ tó bá ṣe ìkẹwàá àti àwa àti gbogbo ẹbí wa àti ọ̀rẹ́ wa kọ́lọ́mọṣẹ́ ìgbòho wa. so ọlọ́run bá jẹ́ oyé wa àwọn ìyàwó tó bá dàbí ọkọ làkúnlẹ́ka áhàrí nílẹ̀ nìta ọlọ́lẹ́yìn ìyàwó mùsùlùmí ẹ̀ gẹ́gẹ́ bí àwọn obìnrin tó kù ìní ìtàkọ̀ ètò fàdà tàkùbọ̀ àdàbẹ̀ kọ́ọ̀lù fàyàtùmọ̀ àdàbẹ̀ ìfìkọ́ ní mọ́rọ̀ ẹ bá máa dín ohun tẹ bá ń sọ̀rọ̀ torí tẹ bá ń dín ohun ẹtí àwọn bẹ ní ọkọ yìí yẹtùmá ẹ a máa ya yá òun ló dùn kí ni yóò fi ẹgbẹyàwó a òun ló dùn báyìí ọlọ́run yìí torí àwọn táwọn bẹ lọ́kọ́ wọn tàbí àwọn bá ló wọn wọ́n yẹ ti sallallahu alayhi wa sallam radiyallahu anhunna ọ̀nà ni wà kọ́rọ̀nà bí wùyú ti kú ọ̀nà òbí ẹ̀ máa gbé nulẹ̀ yìí. wàlá tabarrajna tabarruja al-jahiliyyati al-ula ẹ má máa fọ́n jáde gẹ́gẹ́ bí àwọn ìyàwó àwọn aláìmọ̀ kan ìyàwó mùsùlùmí ó tọ́nà ń fẹ́ ni pé kò máa lo gbogbo ti ayé ẹ̀ nìyẹn gbogbo tó bá fẹ́ ṣe kó jẹ́ ìjọ nínú ilé àlọ́ ìsọ̀rọ̀ àlè ọ̀sẹ̀ náà ó ní èyí tó da ìlú òun wọn òun èyí tó tún kí inú ilé torí kálíwẹ̀ fóbìnrin kọ inú ilé ni wọ́n gbé ministry of home affairs àwọn náà ní ẹ̀bá bá wọn jáde ojúṣe inú ilé torí pé inú ilé bá da ìta bá da ẹ̀rọ àwọn kàríyáwó bẹ̀ kàríyáwó bẹ̀ mo ń ka kọ́kọ́ bí ìjẹta kọ́ni wọ́n ń sọ nípa arábìnrin kan ló wà lọ́sí ẹ̀lì nínú àwọn tó jẹ́ celebrities ni àwọn náà ló máa ń celebrate ni nínú àwọn tó jẹ́ oní Yorùbá ni ó ti ṣe fíìmù dáadáa ló fẹ́ dárúkọ ẹ̀ ẹni ó ti lórí twenty something years nínú nínú marriage marriage ti wá sùn ó consider kó fẹ́ kú yìí for no reason wọ́n ṣàfẹ́ ní more freedom nítorí pé ọlá ìṣàǹgá lórí ọ̀dọ̀ àrùn tó ń tẹ̀lé yẹn tí ó di ilé ọkọ ti sùn ó wù kọ́ wọn ṣàfẹ́ ilé freedom nìyẹn kó má ti gbé àwọn àjẹrù wà responsible fún èèyàn ọkọ ẹ wá wo gbèsè ayé wà lọ́nà àrùn àdìkiri fàyínà láwùn náà iṣẹ́ ta bọ́ǹkà tó bá yí kú ìrántí àwọn ọlọ́wọ́n bá tóbi tó bá wo ọlọ́run ayé wá máa lò wọ́n ní dalẹ̀ ìdúró ọkàn ọlọ́run ní káwọn ìyàwó àwọn mùsùlùmí máa gbé orí kó máa jáde bí àwọn ẹran wàlá tabarọ ti na tabarọ jahili àti hula wà kí n lọ sọdáàtà ọlọ́run ní ẹ máa kírun wà kí n lọ zakata ẹ zaka wà fẹ́ ìnàlọ́hà wà rọ̀ṣúlà ọlọ́run ní ẹ máa tẹ̀ lọ́nà ẹ bá máa wà fẹ́ ìnàlọ́hà wà rọ̀ṣúlà ọlọ́run ní ẹ máa tẹ̀ lọ́nà ẹ máa tẹ̀ kọ́nà ọba kó fi ẹnì kọ̀ọ̀kan wá kó fi wá ṣe kó bẹ́ẹ̀ dáadáa ẹni tó bá fẹ́ ní ìyàwó rere o gbọ́dọ̀ bẹ lọ́wọ́ ọba kọ́nà ọba kó fún ẹ ní ìyàwó tí a ju àwọn ìyàwó ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú ìwà àti nínú ìṣesí ọlọ́wọ́ bá ní ìnáma ìrìnnú lọ́ ọlọ́wọ́ ní tọ́nà ọba gbà lérò pẹ̀lú ẹ̀yin obìnrin rere lèyí ó lè yí bá ẹ̀kọ́ mọ́ rẹ́jísà àhàlàlẹ́mẹ́yìí ẹ̀yin ìyàwó ànábì ọlọ́ọ̀bá fẹ́ sọ́nà àyọ̀sẹ́là ọlọ́ọ̀bá fẹ́ mú ẹ̀gbin fún òkú yín ni o wàyùtọ̀ hírọ̀ kù tẹ̀tù hírọ̀ ọlọ́run ti fẹ́ fọ̀ yín mọ́ wàkúnnà màlúùtìlà fi buyú ti kúnnà mi náà yá ti dàrú kíkìmà ọlọ́run sọ fáwọn ìyàwó yìí ó ní ẹ máa rántí màlúùtìlà fi buyú ti kúnnà ohun tí wọ́n ké tí wọ́n kà nínú ilé yìí ìyẹn ní òbí ayáṣílá wà hikima nínú ọ̀rọ̀ náà wà lùkúrá àti hikima àti ọgbọ́n ìyẹn ni hadith sunna lórí sọ̀rọ̀ máàlì wẹ̀sẹ̀lá iná lọ káàna làfíìfàn kọ̀dírọ̀ dájúdájú ọlọ́wọ́ báyìí làfíìfàn ọba aláàánú ni kọ̀dírọ̀ ọba onímọ̀ olóye ni. ẹ̀sùn bá ṣe dáadáa ní gbogbo wa ọkùnrin ni àbóbìnrin ọlọ́ọ̀bù nítú ládàá ìyẹn jẹ́ nínú àwọn nǹkan tí àwọn màláìkà tí wọ́n máa ń ṣe fún àwọn òbí wọ́n máa sọ̀rọ̀ àforíjì fún wọn kò wá ń ṣe gbogbo wọn o tó bá ti sọ̀rọ̀ àforíjì àwọn onígbàgbọ́ òdodo ni wọ́n máa sọ̀rọ̀ ẹ̀fọ́ kọ́nà tó jẹ́ káwa náà rí àforíjì ọlọ́wọ́n bá. àwọn màláíkà òní dúró mẹ́ wọ́n tún ní wàkíní mùsẹ̀ yìí á ah! ìwọ ọlọ́wọ́n bá tó bá ti wá fi wọ́n mọ̀ sálùjọ́ náà wá bá wa là wọ́n kúrò níbi wàhálà níbi àṣẹ̀yìí á ah! níbi àwọn ewu aburú wá bá ìyẹn níná ìyá náà wàá máa tẹ́kí sẹ́yìn àti ìyá ọmọ ìdè ẹnikẹ́ni tí wọn náà bá bá ti là kúrò níbi iná lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlìkìyàmọ̀ fákọ̀lẹ̀ rọ̀ṣìntà ìwọ́n náà bá ti fi ẹrù ẹni bẹ́ẹ̀ nìyẹn o. wàdálìkà huwa al-fawzul azim ọ̀nà òní eléyìí ìṣèrè jẹ́ tó tóbi jùlọ ọ̀nà tó di àjèrè o tó dérè oníkéyàn wà lùjọ náà dérè oníkéyàn wà lùjọ náà ilé ayé ò gbọdọ̀ jẹ wá lógún kò gbọdọ̀ jẹ wá lógún torí gbogbo tó wà bẹ́ẹ̀ màáyídà kò yá fàlì wà màáyídà máa lù bá fi gbogbo tó bẹ́lẹ̀ ayé ọlọ́ni yá fàlì gbogbo ẹ̀lú máa sọ wà màáyídà máa lù bá fi ohun tá a máa ṣẹ́kù bíi tó wà lọ́dọ̀ lọ́wọ́ bá wà láàfin ọ̀tún ọ̀yìnrún wà lọ́kọ̀ ìtú bẹ lọ́rù yẹ ọ̀yìnrún ó dáa wà á fi kọ́ òsì ló máa ṣẹ́kù òun ló dáa jù òsì ló máa ṣẹ́kù òun ló dáa jù òun ló máa ṣẹ́kù kọ́ lọ́kùnrin kọ̀ọ̀kan wá ṣe gbogbo ẹ̀ dáadáa. ilé ìjẹ́ sókè nínú àwọn ọmọ tá a ti sọ fún wa nípa ìmọ̀lì nínú ọ̀nà lẹ́ka ilé ìtaba fífún lè ní bí fi ńlá ní sókè alẹ́ ìmọ̀lì nínú kùtù ìgbàgbọ́ sí àwọn kúrà fún ọba sọ̀kalẹ̀ Allahu khaliquna ọlọ́run bàbá tó dá wa arusala ilayna rusula ó sí wa ọlọ́run bá kàmá anzala máa sáàyè làbíyá àdókòtò gẹ́gẹ́ bó ṣe jẹ́ fáwọn ànábì tó ti wá ṣáájú ẹ̀ sọ̀rọ̀ bá àlùwọ̀ sẹ́lá ń kó fáwọn náà ti rà òun ti dànù kótó lè yí dáyà tó lè bá ṣe ọlọ́run bá sọ síra kalẹ̀ fún ìtọ́sọ́nà ọmọ ẹ̀rẹ́ ènìyàn ọmọ ẹ̀rẹ́ ènìyàn nígbà tó lọ́ọ́ bá dáná bàbá ńlá wa ádámù àlè ìsàlẹ̀ ọlọ́run bá ní kó máa bọ̀ ilé ayé lẹ́yìn ìgbà tí òun àti ìyàwó ẹ̀ tí wọ́n gbàgbé òfin ọlọ́wọ́ bá àǹsáhùnmá ṣe ìtọ́n èṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbè ẹni ègbè ó jẹ́ kán gbàgbé òtún náà bá pa wọn láṣẹ. pé wàlá dákọ̀rọ̀ bá ha bí ìṣàjàrọ̀ pé ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ yìí yìí o wàtàkùnà ìlọ̀gbọ̀n nìyí tẹ́ bá ti súnmọ́ yìí ẹ̀ máa bẹ́lú alábòsí wọ́n súnmọ́ igi wọ́n jẹ́ bẹ́ẹ̀ látara pé ṣùtọ̀ wọ́n jẹ́. ó ní aláàdúnnùkù ṣé kí tọ́ yín sọ́dọ̀ ni àlà ṣájàrọ̀tì ṣájàrọ̀tì lọ́kùnrin igi ti ìṣẹ̀ mi téèyàn bá ń fẹ́ gbére ẹni tó bá ti jẹ́nu yìí kò ní kú mọ́ a máa fẹ́ gbére téèyàn bá ń fẹ́ gbére kí náà fà yẹ ó wá sí àǹfààní yẹn kó fún ọ wà bóyá kí n là yàgbẹ̀lá àti kí n jọ agbára ààfin ilé ìjọ yẹn ṣàtìrí àfikọ̀dé òpin rẹ̀ nì. ọlọ́run ni wà máa ja ẹ̀yìnà ìbáṣẹ́rì ní kọ́mìnì kàkóni. ọlọ́run ni àṣẹ fún èèyàn kan ṣáájú ìwé àlọ́rí sọ̀rọ̀ wọn àyọ̀sẹ̀ náà. nínú afárá ọbẹ̀ ní ènìyàn pé kó máa ṣẹlẹ̀ ilé rẹ̀. àfàdìdíkítà àwọn olùkọ́ ìlú títí wọ́n bá fún àwọn òníkù ni wọ́n bá bẹ̀ dé. ojú òrí lè ṣùgbọ́n promise èèyàn wàlá yà kúrò nàkùn lè hayà dúnìyà wàlá ọlọ́run ni ẹ má jẹ́ kí ilé ayé sọ yìí jẹ́ ẹ sì má jẹ́ kí èṣù olùtọ́ni jẹ́ yìí ẹ má jẹ́ ó sọ yìí jẹ́. inna shaytana lakum aduwwun fattakhidhuhu aduwwa ọlọ́run ní èṣù kẹrí yẹ ọ̀tá yín ni ó náà mú lọ́ta ó máa ń pe àwọn ọmọ lẹ́yìn ẹ̀ kí wọ́n bá lè di ọmọ nínú náà ní òun kọ́nà má ṣe wá lọ́mọ náà ó promise baba ńlá wa ádámà ṣe ìyá ńlá wa Hawa aládùn lukú ma ala shajarati al-khuldi wa mulkin la yabla ṣé kí n sọ yìí sí ojú ọ̀nà igi ìṣẹ̀lẹ̀ tó ti pété bá ti di ẹnu bí ìbáyẹn máa máa ṣẹ̀lẹ̀ lọ gbére wà mulkin la yabla àti ọlá tí ò ní tán láíláí kò sí ìkọ̀kan tó ń jẹ́ ìṣe ìṣẹ̀lẹ̀ tó ti pété ìjọba ti jẹ́ á àgbo yìí ẹ kìíní á má kú mọ́ ni kìíní ògùn àìkú ni ẹ má darí kan ni kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ èṣù máa ń promise èèyàn ni tó bá jẹ́ pé má darí kan tó bá ń ṣiṣẹ́ bàbá wa Oòduà kò yẹ kó tí ì kú ṣèlú gbogbo ògo làwọn yẹn ni àbí bẹ́ẹ̀ kọ́ ni kò yẹ kó tí ì kú tó bá jẹ́ pé wí àti èbò kan wà téèyàn máa ń jẹ tí ò ní jẹ́ kí èèyàn kú yẹ ká bá dámọ̀ láyé ó yẹ ká bá àdọ́bì Muhammad sallallahu alaihi wasallam yẹ ká bá láyé afa imisa ọlọ́run ní tó bá kú fàdúró lọ́kàn nìyí àwọn àmọ́ abẹ́gbére ni láà olùlọ́sí láà ẹ̀kọ́ tó lọ́wọ́ ọlọ́run nítorí pé gbogbo aṣẹ̀lẹ̀ pátápátá ló bá tọ́ ikú wò. kúlù náà fi dá ikọ̀ tó lọ́wọ́ wàdàbílùkù bí sáré wà lọ́kọ́ ìrì fìtìnà wá ilé ìlà sùnjà. dáadáa tó wá wà ní ayé ṣáájú kẹ tó kú a máa fi dán yín wò aburú bẹ́ẹ̀ a máa fi dán yín ọ̀dọ̀ àwọn náà bá tilẹ̀ máa padà sí ọ̀dọ̀ wa lè máa padà sí nígbà tí wọ́n prọ́tíṣù promise baba ńlá wa gẹ́gẹ́ bó ṣe promise àwa náà léwe táwa náà sì máa ń gbà sí lẹ́nu ṣẹ́fẹ̀ẹ́ pé tó bá ṣe pa gbọ́ kò yẹ kí èṣù kúri wa kàn jẹ́ mọ́ ṣùgbọ́n kí ni weapon bí èṣù máa ń lò òun náà ni àdìsíyà èṣù á jẹ́ kí èèyàn gbà pé èèyàn lè tún bá fún omi kan gbà mí ní débẹ̀ mọ́ tí èèyàn bá tún ti kó sínú wàhálà fíjìnà kó dúró ẹ́ sí èsì nǹkan yẹn a tún gbàgbé ó ti sọ fọ́nà wọn bá a tún kó sínú àtúbàlújẹ ṣùgbọ́n gbogbo gbàdúgbò bìbí bá ti balùjẹ tó tún kó sẹ́sẹ̀ kó tún máa dáre padà kó máa túbà torí pé inna Allaha yuhibbu at-tawwabin wa yuhibbu al-mutatahhirin torí bọ́mọ bá nífẹ̀ẹ́ sáwọn tó bá máa ń túbá tó máa ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó máa ń kó di ẹ̀ṣẹ̀ àtàwọn tó máa ń tọrọ àforíjì tó sì máa ń ṣe nínú ọlọ́wọ́ ọba àlekíọ́lá ó nígbà tí baba ńlá wa ádámù àdìyàwó Hawa nígbà tí wọ́n ti jẹ́ tọ́nà ọba tó wá tọ́ wọn sọ́nà nígbà ọba ló jẹ́ tọ́nà nìkan ó kọ́ wọn ní tí wá wí tọ́nà wá ṣe àdúrà pé ọ̀bánà ọ̀dàmù náà ń sàdà wàyí lápẹ́ àpè lánàá wa ta hàmúlẹ̀ náà kó sàdà kó lánàá náà kàn sí rí ìwọ náà bá wa ọ̀dàmù náà kó sàdà àti ṣàbòsí sẹ́mi ara wa tí ò bá ṣàforíjì fún wa kò sì a máa bẹ nínú ẹni ẹ̀kọ́ ẹni ègbé kọ́nà kó má kọ̀ wá ọlọ́run bá wá sọ fún wọn nígbà náà ti forí jì wọ́n tán ọlọ́run bá lè kí ọlá ó ní kó ní àbí tùwù ọlọ́run bá náà sọ fún wọn wípé kalẹ̀ gbogbo yìí yá ti àdàkùn mi ní ìhùdà máa wá ní fáwọn àhùdáyá fáwọn tí ìtọ́sọ́nà èmi ọlọ́run bá ti dé gbogbo ẹ tó bá tẹ̀lé kò ní balùjẹ́ wọn sì ní máa ń báyà ìtọ́sọ́nà yẹn òun náà ní kíra ọlọ́wọ́ ọba ìtọ́sọ́nà yẹn òun làwọn ànábì ọlọ́wọ́ ọba àwọn ànábì ọlọ́wọ́ òun ìtọ́sọ́nà ọlọ́wọ́ ọba ni wọ́n lò kíra ọlọ́wọ́ ọba ìgbàlíkàlì kìtàbù láwọn ìgbà bí òun dàgbé ní ìtẹ̀kẹ́ ọlọ́run ní kíra kan lò tí o fi èmi wù lọ ìtọ́sọ́nà ni ìmọ́lẹ̀ ni ìmọ̀nà ni fáwọn tó pa ìwọ̀n lọ́wọ́ rẹ̀. Nà ọlọ́run bá sọ kíra kalẹ̀ fún wa kó lè jẹ́ ìtọ́sọ́nà fún wa. Ọlọ́run bá wa sọ fún wa pé káàdà náà sọ ummata wahida. Ọlọ́run ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi àwọn ọmọ ìdí ènìyàn ummata wahida ìjọ kan ṣoṣo nínú wọn ọ̀nàjà wàhídà ìjọba ṣoṣo ni wọ́n gbogbo wọn wà lórí ọ̀nà ọ̀gbọ̀n ọ̀la nígbà kan ni àfòjú bí wàá bá wọn ó sì wọn lọ́rọ̀ arínú wọn ètò pààyàn gẹ́gẹ́ bí ìtàn hábìl àti kọ́bí kọ́bílà ó pa ọmọ yẹn ọmọ bàbá ẹ̀ ọmọ yẹn ti ń jẹ habib ó pa ṣẹyìn ó sì ló pa ojoojọ rẹ lójú ó ti fẹ́ owó ìfẹ́ ilé ayé ìfẹ́ obìnrin ó ti tàn án lọ ó sì lọ ó kù lọ ó bẹ tọ́nà ọba lùdú sí kọ́nà má bínú sẹ́nu kọ̀ọ̀kan. ànábìwá muhammadu sallallahu alayhi wa sallam ó ní ìyọ̀kùn ní pààyàn ní orílẹ̀ ayé lẹ́yìn àyàfi kó ṣe wípé commission ẹ̀ṣẹ̀ yá máa bẹ lórí kọ́ọ̀bì li'annahu man sanna al-qatla torí òun lẹ́nu tó gbé súnà ká máa pààyàn kalẹ̀ ẹ̀ tó gbé súnà wípé ká máa pààyàn láláìṣẹ̀ kọ́ọ̀bì rèé. látara súnà burúkú tó dálẹ̀ yìí a máa jẹ́ bí orí ibú ẹ̀ láyé àti ní ọ̀run kọ́nà kó bá jẹ́ pé nìkọ̀ọ̀kan wá sórí ibú ayé àti tọ̀run kọ́nà kó bá jẹ́ pé wá. bẹ́ẹ̀ náà ló tún gbé àwọn èèyàn dídé táwọn èèyàn ṣe ẹbọ sọ́nà wọn bá lè bàbá yìí bá wá mubashirin àwọn ànábì mubashirin wọ́n jẹ́ tí máa ń fún àwọn èèyàn ní ìró òdòdó wà mundirin wọ́n sì jẹ́ tí máa ń kìlọ̀ fún àwọn èèyàn kúrò níbi ẹ̀ṣẹ̀ kúrò níbi aburú ọlọ́run ní wà á ń zàdà máa ẹ̀hún mọ̀lẹ́kìjà ọlọ́run ló ń wá sọ̀kalẹ̀ pẹ̀lú àwọn ànábì yìí òun fún wọn ní tírà li yahkuma bayna an-nasi fima ikhtalafu fi kí wọ́n lè máa ṣèdájọ́ láàárín àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórí àwọn nǹkan tí wọ́n yapa lé lórí àwọn àwọn ànábì ọlọ́wọ́n bá wọn máa ṣèdájọ́ lé wọn lórí táwọn èèyàn bá ti yapa lórí kan èmi mo ní àti ẹ̀kọ́ èmi mo ní oníkálukú àwa gbéra wọn lọ síwájú àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n bá àwọn ànábì ọlọ́run wọ́n wá fi tíra ọlọ́run ọba wọ́n á sì dájọ́ lé wọn lórí ṣẹ́bẹ̀ẹ́ fáwọn aláyé lẹ́yìn àfi tíra ọlọ́run ọba dájọ́ wọn lẹ́yìn àwọn tó jẹ́ pé wọn gbọ́dọ̀ ọba gbọ́ wọ́n á jókòó wọ́n ronú wọ́n gbófin kalẹ̀ lèyà ṣùkúmọ abẹ́lẹ̀ náà kí wọ́n lè máa fi ṣèdájọ́ láàrin ọmọ ìrìn ènìyàn fí ìmọ̀ kátàlá kò fi lórí tí wọ́n bá japa lé lórí tí wọ́n bá tí wọ́n bá jà lé lórí lé ṣẹlẹ̀ pé ibi tá gbé lọ kò ṣe ọ̀dọ́ ọlọ́wọ́n bá wọn. yorùbá náà ayé sàhákà mú ilà tọ̀wọ̀ wakọ̀ ni mú mi rú ayé ṣírọ́kù ni ọlọ́wọ́n bá ní àwọn ẹni tí nǹkan bá ti ṣẹlẹ̀ láàrin wọn yorùbá náà ayé sàhákà mú ilà tọ̀wọ̀ àwọn òfin tó takò náà wọn bá ní wọn bá ń kẹjọ wọn lọ bá eléyìí àdánwò ńlá ni o àwa ti fi síra ọlọ́wọ́ bá wàdábà dúhù àrọ́ agbòhò ríhì àti pàdì àjùsẹ́yìn báyìí ni pé àsìkò tiẹ̀ ti lọ wàbọ̀dà àrọ̀dọ̀ àìsíkiri àìsàláhùn àìsàkà gọ́ǹkà ọlọ́run sì ni ẹ tó bá pàdírè ní ọlọ́run bá jù ìdí tí ayé ìdààmú ni wọ́n máa gbé ìyẹn ni tó dà wà láwùlé kò sí ìdájọ́ líle yìí ẹni ló wá gbẹ́jọ́ mi lọ sí kóòtù àwọn tí wọ́n ní ẹjọ́ ọ̀gọ̀rọ̀ wa ti jáde láyé kó tó dájọ́ kódà ẹni tó ṣẹ̀ sófin tó dárọ̀ bóyá ó pa àwọn èèyàn ni ó bá tàwọn èèyàn jẹ́ ni a sì lù ṣẹ̀mí tó kóó nígbà kú bá wá dé bá bá tó jáde láyé a ti ṣẹ̀mí a ṣẹ̀mí dáadáa nígbà tó bá ti wá kú ó lè jẹ lẹ́yìn ikú ẹ̀ ló ṣe máa dájọ́ kú fún wọ́n ṣẹ̀ dájọ́ kú fún lẹ́yìn ìgbà tó ti kú tó ti ṣe gbàgbé ìdájọ́ orílẹ̀ náà tí ó sì rè ọlọ́run níbi tó ń fi ráwọn ànábì ọlọ́ọba tó ń sì fún wọn ní fíra lèyà kó wọn bẹ́ẹ̀ náà náà lè máa dájọ́ lórí àwọn ilé ènìyàn lórí tí wọ́n bá yí apá tí wọ́n bá jáde lórí ọlọ́run wá fún wọn ní fíra torí pé ẹ̀mí àwọn fíra yìí ó ti máa ń kó ojú ẹbí àwọn ànábì ọlọ́wọ́ ọba tọ́lọ́ ọba fi rán lọ nígbà táwọn ànábì yóò bá tún sí láyé lọ yàtúlẹ̀ yàtà hákàmù ilà kótó yìí àwọn èèyàn máa ń gbẹ́jọ́ wọn lọ bá síra wọn àwọn tí wọ́n bá jẹ́ afáfọ́ wọn fa wọn síra yẹn àwọn làwọn èèyàn lọ bá kò wá jẹ pé Muhammad sallallahu alayhi wa sallam ó ní alukó ó ní àwọn olùdájọ́ mẹ́ta ni wọ́n o ìdùnnàní fìdà kọ̀dìyàní fìdà ó ní olùdájọ́ méjì inú wọn ọmọ náà ni o wà kọ́ọ̀dì fìdìgànà ẹyọ kan ni wọ́n sì ní ọmọ àlùjọ náà ni ó ní àwọn tó máa wọ náà yìí kọ́ọ̀dì ìkọ́nu wọn ò ní olùdájọ́ ya'riful haqq ó mọ òdodo wọ́n gbẹ́jọ́ wá bá ó mẹ́fẹ́lẹ̀ ní ọ̀daràn ilé ilẹ̀ tó jáde wálá yá àrífò rí ṣùgbọ́n kò ní fi òdodo tó mọ̀ ìdájọ́ á gbé ààrẹ ìfẹ́lẹ́bí á gbé ẹ̀mí fádárí ni wàhúwà fi náà irú adájọ́ bá ọmọ náà ni wakọ́ọ̀dì nínú àwọn tó máa wọ́ná òun náà ni olùdájọ́ adájọ́ la yá àrífò lẹ́hàk owó sí ẹ̀mọ́ òdodo wàyákùdì ó wá fi ìfẹ́ nú obìnrin dájọ́ ọmọ nọ́dọ̀mú náà wá kọ́ọ̀dì ẹlẹ́ẹ̀kẹta tó ṣe kóhùn nìkan láwà àlùjọ náà òun náà ni adájọ́ ìyá àrífúlẹ̀ akọ̀ ó mọ kí lọ́lọ́wọ́ bá wí kí lòjíṣẹ́ ọlọ́wọ́ bá wí ó mọ kí lọ́lọ́wọ́ bá fẹ́ kí lọ́lọ́wọ́ bò fẹ́ ó mọ ohun tó ṣẹlẹ̀ láàárín àwọn tí nǹkan ṣẹlẹ̀ ó sì mọ bó ṣe ṣẹlẹ̀ ó ṣe ìwádìí bó ṣe yẹ kó ṣe ìwádìí gbogbo tí èèyàn gbọ́dọ̀ ní lára kí èèyàn tó máa dájọ́ láàrin àwọn èèyàn gbogbo ẹ̀ ló wà lára kò ní máa dájọ́ nígbà tó bínú lọ́wọ́ kò ní máa dájọ́ ní ìgbà tí ebi ń pa torí ẹ tó bá dájọ́ nígbà tí inú ń bí lọ́wọ́ ó lè ṣe ẹjọ́ dá ẹ tó bá dájọ́ nígbà tí ebi ń pa lọ́wọ́ ó lè ṣe ẹjọ́ dá ya'rifu al-haqqa wa yaqdi bihi ó mọ òdodo ó wá ń fi òdodo ìdájọ́ wa huwa fil janna irú adájọ́ báyìí ọmọ àlùjọ náà ni wà á sálóhù kọ́ni lónìí irú àwọn eléyìí wọ́n kéré ló ń kà lórí ayẹyẹ yìí. a ó ṣíbòhù mọ̀kòrí àbótí ẹjọ́ pé wọ́n ti ẹ̀fẹ́ sí oní lórí ayé mọ́ kọ́nà ọba àdéjọ́lá kó ṣe wá nírú adájọ́ bẹ́ẹ̀ torí gbogbo wa náà la máa ń dájọ́ ọmọ kékeré méjì jà wọ́n gbé ẹjọ́ wá bá wa ọmọ súdẹ̀tì méjì ń jà gẹ́gẹ́ bíi tíṣà wọ́n gbé ẹjọ́ wá bá wa kí la fi ń dájọ́ lọ́kùnrin bíi hàk tí ó dòdò la fi ń dájọ́ áwọ̀ bíi hàwà àbí fẹ̀rù la fi ń dájọ́ torí pé tó bá ń sọ̀rọ̀ adájọ́ kò dìgbà tá bá lọ sí supreme court kò dìgbà tá a bá lọ court of appeal kò sì dìgbà bá lọ high court a bá lọ magistrate court àbí tribunal ti ìlànà ìlú rárá o nínú mọ́ṣáláṣí àdájọ́ láàrin ara wa ìwọ ọkùnrin tọ́nà ọba kẹ ó sori ayé àti tọrọ fún ẹ ó wá fún ẹ níyàwó méjì ìwọ náà ti di lọ́yà ó ti di barista ó ti di judge chief justice sínú yàrá ẹ̀ ló jẹ torí kò níyàwó méjì umu abdullah àti umu abdulrahman ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin wọn kó tó dé ní umu abdullah ti pè abu ẹ ìyàwó yìí ti bẹ̀rẹ̀ o bí kọlù tí wọ́n ṣe bó ṣe ń sọ̀kalẹ̀ báyìí ní kọlù mọ́ abdulrahman náà wọlé ẹ̀yà bá kìlọ̀ fúyàwó yín dáadáa ṣẹ̀mẹ̀ pàtàkì ti dé ìwọ́n náà fẹ́ dájọ́ báyìí wọ́n ti kẹjọ wá sí kóòtù rẹ̀ òbíbi chief justice. kò fẹ́ dájọ́ kí ni wọ́n náà fẹ́ fi àbí wọ́n tó lọ sí ẹ̀wá ṣàlékún oore fún ìyàwó mẹ́rin lọ́nà ọba fún ẹ kọ́nà má ṣẹ̀ṣì bí ẹ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa ẹ ṣàmì dáadáa ìyàwó mẹ́rin ló ní ìwọ náà wá fẹ́ dájọ́ àdọ́bí sọ̀rọ̀ máa ní wọ́sẹ̀dà ó lẹ tó bá níyàwó méjì tí ò dájọ́ dáadáa láàrin wọn tó ń fi àbòsí dájọ́ torí kó nífẹ̀ẹ́ ìyàwó kékeré ju ìyàwó ńlá lọ ó ti gbàgbé pé ìyàwó ńlá nígbà tí ò sí ìyàwó rárá òun ló wà pẹ̀lú òun ó wà wípé léyìí ó ṣe ẹ̀dẹ́ ilé ẹni látara ìfẹ́ ìlú wa fi ń dájọ́ àlọ́bí sallallahu alaihi wasallam ó ní tó bá lọ́jọ́ pé ibi àlèkè àmọ́ irú ọkùnrin bẹ́ẹ̀ máa dìde bí aláàbọ̀ ara ni o bí aláàbọ̀ ara torí pé kò ṣe déédéé ara ẹ̀ lóun ní ṣe déédéé lọ́gbẹ̀ẹ́ ibi àlèkè àmọ́ lóbi jẹ́ pé agbọ́dọ̀ mọ òdodo ká ṣe òdodo. olódó sí lọ́wọ́ olódó bí ọ̀rọ̀ lọ́wọ́ ọba ọlọ́ọ̀ni sọ́dà ọlọ́run làwé wọn àti àṣà lórí lọ́lọ́ọ̀hìn àbíìta alẹ́ tó kọ̀ọ̀rọ̀ sọ tó dà gẹ́gẹ́ bí ọlọ́wọ́ ọba. ẹ̀rí yẹ́sù àlẹ́yìn alìkìmánu bíhà ọ̀rọ̀ yan ní o ká ní ìgbàgbọ́ sí àwọn tí ọlọ́wọ́ ọba anáhà múnazẹ́lá sórí lọ́lọ́ pé àwọn tíra yìí wọ́n sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba ni àwọn tírà yìí ohun tí wọ́n ti kó sínú òun náà ní iṣẹ́ tọ́nà ọba fẹ́ rántí ọmọ ẹ̀lẹ́ ènìyàn àti àbúrò olórí iṣẹ́ tọ́nà ọba ti di kó wà náà yìí òun náà ní wípé section one nínú àwọn tírà yìí ìyá kàdà àbúrò wá ìyá kàdà ìsàlẹ̀ ọ̀nà ọba làbà sí àdéhùn kọ̀wé lóye àwọn kan tó fi kó sínú ìyẹn gbogbo òfin tí o bá ti kó ilé ìṣe ni pé ọlọ́run náà bá sùn ọdún ẹ̀ láti máa wá ìrànlọ́wọ́ àwọn òfin yìí káńtáfíìsì ni o òfin tí o bá ti fi rinlẹ̀ rububiyyatullah tí ọlọ́run bá ti kọ́ la gbọ́dọ̀ máa sìn alla na'budu illa iyyahu pé àdébà sí nǹkan àyàfi ọlọ́run ọba lahu ni'matu wa lahu al-fadl. Kasi máa fi rí rẹ̀ fún gbogbo ìyẹra gbogbo ìkẹ́ gbogbo adó olóní ìwádàmú sanáwó hasan kásì máa fi rí rẹ̀ pé gbogbo ẹ̀yìn ló pé òun ló ní tíra tí ò bá ní pé lè sínú á ọ̀dọ́ àlùmí o kọ́nà kó ṣe àlọ́ ìrọ̀kọ́ wa àwọn tíra tọ́lọ́ ọba sọ kalẹ̀ olórí tí wọ́n wá sọ fún wa náà ní pé a gbọ́dọ̀ fi ọlọ́ọ̀ba nìkan wá balẹ̀ dáadáa bí ha ẹnikẹ́ni tí ó bá ń fi àwọn tíra yìí ṣe ìtọ́sọ́nà fásáfi dàrọ yìí ìwé ẹni bẹ́ẹ̀ ṣe oríire ayé àti tọrọ wà mọ̀nà àrọ̀bà àníhà ẹnikẹ́ni tó bá pa àwọn bíra ìjù sílẹ̀ tó pàtì ìwé ẹni bẹ́ẹ̀ dọ́là wà kọ́wà ìwé ẹni bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ ó sì ti ṣìnà ọlọ́run wà mọ̀nà àrọ̀bà àdékiri fàyínà náà wà ìṣẹ́ tàbọ́ǹkà ọlọ́run ẹnikẹ́ni tó bá wa nahshuruhu yawmal qiyamati a'ma ọlọ́run tó bá lọ́jọ́ pé ilé àlùkìyàmọ̀ a máa ṣe àwọn náà nìyẹn ṣùgbọ́n tá a bá máa gbé wọn nìyẹn wọ́n á afọ́jú ẹni tó bá tẹ̀ lọ́nà orí tó bá lọ́jọ́ pé ilé àlùkìyàmọ̀ kò rí ọ̀run ọlọ́run wa man kana fi hadhihi a'ma wa huwa fil akhirati a'ma wa adallu sabila ọlọ́run ẹnikẹ́ni tó bá ti fọ́jú ilé ayé ẹnikẹ́ni tó bá fọ́jú ilé ayé tó lójú tí òfin rí àmì ọlọ́wọ́ ọba tó lójú tí òfin mọ ọlọ́wọ́ ọba wàhúwà fi là áhìn ọ̀sẹ̀ àbà ọlọ́ọ̀dẹ tó bá lọ sí òfin ìbíàmì kì í àmọ̀ ojú ẹ̀ tí ó ṣàǹfààní olórí ayé tó kọ̀ ọ̀rọ̀ kalẹ̀ káàkiri ẹ̀ ojú ẹ̀ lè tóbi bíi ti glass ṣùgbọ́n kò fi mọ ọlọ́wọ́ ọba lọ́kọ̀ ṣoṣo wàhúwà fi là áhìn ọ̀sẹ̀ àbà ọlọ́ọ̀dẹ tó bá lọ sí òfin ìbíàmì kì í àmọ̀ máa fọ ojú ẹ̀ wà á gbọ́dọ̀ sẹ̀bí ìlà ìwé ìwé sọ̀rọ̀ kọ́lọ́ ọlọ́run ní tó bá dọjọ́ ògbéǹde àdìkì àmọ̀ tá a bá ti gbèdè ní lápọ́jú àwa máa pariwo kọ́ọ̀lá rọ́bì ni máa ṣàṣà òdání àmà a máa pariwo kí wọn náà bá mi kí ló dé tó ṣe mí lápọ́jú lèmi wà kọ́ ni kóńtù bá fi rọ̀ ṣèbí gbà mo wà nílé ayé ṣèbí mo máa ń rí ọ ọlọ́run ní kọ́ọ̀lá kàdáàlì kàdáàkà yá sílẹ̀ padà sí ga ṣèbí gbà mo wà nílé ayé ṣèbí àmì àwọn náà bá wá bẹ̀ èbí tíra wá wá bẹ̀ ìbáwọn àná ó gbàgbé ẹ̀ ní fatarọ́fà èkó pàṣẹ wàkàdálì kàrí yàwó tó ń sà látara bẹ́ẹ̀ lọ́jọ́ kejì ìwọ náà di ẹni ìgbàgbé ó di ẹni ìpàṣẹ kọ́mọ kó bá pa wá sí ìjọba ìgbà ìkìyàmọ̀ wàkàdálì kàdájì sí ọ̀nà òní báyìí láti máa ń sọ lẹ́sọ̀ ẹ̀ tó bá ṣe ẹbọ sí àwọn náà ọba kọ́mọ kó bá ṣe ẹ̀nà wá bẹ́ẹ̀ ọlọ́sọ́kọ́ mi tó bá jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run síra ọlọ́wọ́ ọba òun gbórí kúrò bẹ́ẹ̀ ó neglect ẹ̀ ó abandon ẹ̀ ọlọ́ọ̀nìyàn kọ́ yìí láwùú ṣe ìtọ́ àná ọ̀hún aláwùú kọ́ rí ọlọ́ọ̀nìyàn bó bá ti ń pa síra ọlọ́wọ́ ọba sí báyìí à á sì yan èṣù kan kó jókòó sí lọ́rùn ló fi jẹ́ pé ṣe ráhùn tí wọ́n bá ti tẹ̀lé lọ́nà ó máa ń le fún wọn láti mọ̀ náà torí bó ṣe fi tọ́lọ́ ọba lẹ̀ yẹn ṣètò ti jókòó lé lọ́rùn

torí àwọn ni wọ́n máa fún táìsẹ̀mù ṣẹ̀dú bó ti fẹ́ lò gbèsè ayé tó bá jí làárọ̀ orúsí ilẹ̀ tó bá di ìrọ̀lẹ́ orúsí ilẹ̀ àwọn náà máa làáfù bó ṣe máa máa ṣègbèsè ayé ni. wà iná ọ̀la yàtọ̀ gbóná wà ní sẹ̀rí wà yà ṣàbùnà ànáhùn mọ̀ sẹ̀rí. àwọn tẹ́sù bá ti wá jókòó lé lọ́rùn yìí tẹ́sù ti sọ wọ́n lò yìí èṣù àwa jọba lórí ẹ̀mí wọn wọ́n wá máa rò pé ẹni ìmọ̀nà làwọn ẹ̀rí àwọn èèyàn tí wọ́n wà proud of kúfùrù wọ́n máa ń wà proud of kúfùrù pé i'm proud to be a Catholic ẹ̀rí kórí bú ni táyé àti tọ́nu èyí tó yẹ kéèyàn máa wà i'm proud to be a mumin pé mo wà proud láti jẹ́ mumin ẹ̀ tó ń sin náà wọ́n bá àwọn èèyàn sì máa jáde síta pé i'm proud to be a Catholic jẹ́rìí pa àbúrú lélẹ́yìn kí ló fà wàyà sàbúnà annahum muhtadun torí fáwọn ẹni èsì ti jọba lórí ẹ̀mí wọn wọn wá máa rò pé ní ìmọ̀nà làwọn kọ́nà má di àsọlù ló fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ fi rẹ̀ ẹlẹ́ kó sọlù èèyàn ti gbọ́dọ̀ fi rẹ̀ ẹlẹ́ fáwọn ẹni wá sọ̀yọ̀ kọ́nà má jẹ́ ká lé ayé tí ìjọba ti sọlù lé ayé àlùkí àwọn ẹni dàrú rí àwọn síra iwájú ọ̀dọ́kùnrin ọ̀jọ̀kan ni wọ́n o àwọn ànábì tó náà bá sì rọ ọlọ́ọ̀bá fún wọn tíra àwọn tíra yìí ó wà nú ẹ̀ tọ́nà ọba fún ànábì wa Musa alayhi salam àdáwúrọ̀ àdáwúrọ̀ kí ni ìtumọ̀ táwúrọ̀ àṣẹríà ìtumọ̀ táwúrọ̀ àlè ìyẹn ni ṣẹríà ẹni tó wọ́pọ̀ ń gbé kó sẹ́ka kì í tọ́ba ti dárúkọ ṣẹríà lọ ṣẹríà lọ tẹ́rù àmàbá a ọtí lé pẹ̀lú ṣẹ̀ríà tàwùrà lọ gbélé o torí pàwọ̀ òfin tó wà ní Al-Qur'an ó wà ní àwọn tírà iná ṣùgbọ́n torí pé àwọn òfin kò bí àwọn àfàtúwì nínú nàbí bàá gbèrè kìí sábà wà sàfùrù nàbí bàá ọlọ́run ní sí ẹ̀yin ìlọ̀sárẹ̀ yìí ẹ̀wúdí ẹ̀ máa gba tírà apákọ̀ọ́nù tírà gbọ́ ẹ̀yẹ́ ìgbà mí gbọ́ yìí yìí tẹ́ bá ti wò pé à eléyìí ìyàwó láìsí ẹ wá yọ sọnù the constitution ìlú yìí nineteen ninety ninety kìíní kan constitution amendment of constitution àbíbẹ̀kọ́ ni afẹ́ abẹ́ǹdì ẹ̀ àwọn kan wà bẹ́ẹ̀ tí ò tẹ́ wa lọ́rùn mọ́ ìyẹn náà lè wá fẹ́ sòfin ọlọ́run bá dáa àfàtúwìn múnà bíbá ní ìdáhùn ẹ̀ká kúrú náà bíbá ẹ̀ wá máa gba àwọn apá kan gbọ́ ẹ wo fáwọn yòókù yẹn kò wúlò kò bá sì kó yín mú. wàá máa yá fàánù dáálẹ̀ kàmí kò ní ilà kízi òfin àyà ti dúnìyà ọlọ́run lẹ́nikẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ tó wò pé apá kan síra ló wá gbàgbọ́ apá kan òun ò ní gbàgbọ́ ilà kízi òfin àyà ti dúnìyà ọlọ́run bá ní àyàfi kó jẹ́ kízi yún ìyẹpẹrẹ nínú gbèsè ayé ilé ìyọ́nà ọba máa yẹpẹrẹ wọn ni wa yawmal qiyamati yuraduna ila ashadil adab ọlọ́run tó bá wá dọjọ́ pé di àdìkìyàmọ̀ á dá wọn padà lọ síbi ìyà tó lé kókó. wa ma Allahu bi ghafilin amma ta'malun ọlọ́run gbogbo tẹ́ ṣe mi gbàgbé ẹ̀ mi ṣaláìmọ̀ nípẹ́ o èmi ọlọ́run bá mọ̀ ọ̀pá ẹ̀ bá gbogbo tẹ́ ṣe. kíra ọlọ́run ọba òkè yẹn máa ń gba gbogbo ẹ̀yìn ọlọ́run yá yọ alẹ́bí iná àmọ́nù lọ́kọ́lù fi sí ní káàfà ọlọ́run lẹ́yìn onígbà kó dodo ẹ kó sínú islam pátápátá wọn náà tẹ̀sí ẹ̀mí ọkùnrin wa fi ṣe ìtọ́ ẹ gbọ́dọ̀ tẹ̀lé ojú ọ̀rọ̀ èyí iná wò lápò bàálù wò lórí ọlọ́run bá àdéjọ́ láti torí pé ṣù ọ̀tá tó fojú wọn ni o ọlọ́run bá ní kí ọlọ́run wà á ní ẹ̀rùrù ní àgà sọ̀rọ̀ tó kù sẹ́kì èmi bí ẹ máa ń ṣe ojú ọ̀nà yìí nínú sọ̀rọ̀ tó yá sí alàmà àhàdé ilé ìkó yá bá ní ádámà ọlọ́run ní ṣe lè ti gbé májẹ̀mú pẹ̀lú yín ni ṣáàjú tó délé ayé nígbà mo dá bàbá ńlá yá dámọ̀ ni mo ti kó yí jáde ní bàrá àdìyẹ báyìí alàmà ahàdé ilé ìkó ṣé mi ti gbé má jẹ̀mú pẹ̀lú yẹn yàgbà ní ádámà ẹ̀yọ́ mà lóbi ádámà alága àbúrò ṣèkọ́ pé ẹ gbọ́dọ̀ sí èṣù iná wù làkúmà àdúgbò wò bí torí pé ṣù yọ ọ̀tá yìí tó kojú ọ̀lẹ́ ọ̀tá tí ò fẹ́ni fẹ́rẹ̀ ni wà á lẹ́ ẹ̀rọ ní ìdí ọlọ́ọ̀bá ní kẹ́ máa sì àádá sí tó mú sẹ̀lẹ̀ eléyìí lójú ọ̀nà tó tọ́ ọlọ́run bá kó jẹ́ ká lè máa sin ọlọ́run ọba ọlọ́run bá sọ táwọ́lá kalẹ̀ fún ànọ́bí wa ọlọ́run bá lè kí ọlá ó sọ kalẹ̀ fún Musa ó ní inna anzalna tawrata fiha hudan wa nur ọlọ́run bá sọ táwọ́lá kalẹ̀ fiha hudan ọlọ́run ìtọ́sọ́nà wa bẹ̀ wa nur ìmọ́lẹ̀ wa bẹ̀ ìbájú ìsọ̀rọ̀ fọ́nà ìṣòro yìí ṣùgbọ́n wọ́n tẹ̀lé ní ọjọ́ kan ní ibi junction adéṣọlá bí ibi oríṣiríṣi yẹn ojú yìí pẹ́ ọ̀jẹ̀ tó ta ọ̀nà yẹn rárá ni tó ló fi rọ́bà mi sẹ́yìn ẹ̀ sí àwọn kan wá ṣe lẹ́kṣọ̀ àwọn kírísítẹ̀nì pásítọ̀ kan wá gbé wá mo rò pé náà kọ́ máa ń kó lọlẹ̀ lárúbá púpọ̀ lọ kọ́ pa ìsìláàmù kọ́ wa máa fi gbà àwọn mùsùlùmí lóko súrà yìí ló kà yọ yẹn nígbà tó wà lórí omi tó lórí stage òrẹ̀lẹ̀ kúrán kan sọ pé àní báyìí yìí síra kọ́nà ní wà á zanzà tàwùrọ̀dà aṣọ táwùrà kalẹ̀ fi hà búdà wà lórí òbẹ̀lú ẹ̀ búdà kàyí ìtọ́sọ́nà wà lórí àti ìwọlẹ̀ ṣùgbọ́n náà bàbá ìjọba ó ti yọ̀nà lọ́wọ́ gbà wọlé fún wa torí pé àwọn ànábì ọlọ́wọ́n báyìí ọlọ́wọ́n bá rán wọn sí ìjọ orí kàdúkù ni tẹ bá wo Musa tọ́nà ọba fún gbogbo èdè tí Musa ń pè pátápátá nínú àlùkò àlù àwọn tọ́nà ọba rán sí òun náà ni Musa ń bá sọ̀rọ̀ ọlọ́ni wa ìkọ́lá Musa lè kọ́ mi ọlọ́ni ẹ̀rọ sí gbàdé Musa sọ fáwọn èèyàn àwọn èèyàn àwọn èèyàn ìnáwó àyàwó ìkọ̀wé tẹ́lẹ̀ bá ti bá kọ̀rọ̀ sí ọlọ́run bá parí láti ìgbésẹ̀ pàrọ̀ ẹni kọ́ọ̀lù àtẹ̀tẹ̀kì lúnà òwúrì wa àá wọ́n ní tó fẹ́ bá fi wá sí yẹ̀yẹ́ ni bóun lọ́nà ṣe bá ní apá màálù kí lọ́nà fẹ́ fi màálù ṣe tó fẹ́ bá fi wá sí yẹ̀yẹ́ ni kọ́ọ̀lù àrùn ẹni àkú lọ́nà ìjà ni a subhanallah musa ní rárá o a'udhu billah mo wá ìṣọ́ lọ́sọ́dọ̀ ọlọ́ọ̀ba pé kì í di aláìmọ̀kan aláìmọ̀kan ní wá fi lè ṣe yẹ̀yẹ́ kọ́ọ̀lù dùn ún lánàá ọba kàyùbá yìí lánàá máa yí ó yá sọ fọ́nà ọba rẹ kó ṣàlàyé bó ní kí màálù náà ṣe rí ọ̀nà ìnáwó ìyàkóòlù bá fi náà bá fọ́rọ́ tó làbáàrì wà làbíkùn làwálò ní ìlànà rẹ̀ wọ́n ṣe léèrè léèrè wàhálà ní báwọn nígbà náà lè pa màálù kí lè tún wá kiri ẹ̀ lè pa màálù ọ̀wọ́ ṣàlàyé mu màálù wo musa ni iná àbá kọ̀rọ̀ tó màálù kan ní làbáàrì wà làbíkùn màálù yìí kò ní jẹ́ màálù tó jẹ́ wípé ó jẹ́ méjìló kò ní jẹ́ màálù tí wọ́n sì jábàálẹ̀ ẹ̀ kò sì ní jẹ́ màálù tó fi dàgbà tó fi bímọ lórí ṣẹlẹ̀ pé wàhálà yìí á di kọ́fẹ́ máa wá màálù tí wọ́n jábàálẹ̀ bó lọ sí lẹ́mọ̀ ṣẹlẹ̀ pàdánwò ni tó bá òkè ọ̀jábàálẹ̀ lé ó tún wá fún wàhálà pé ọmọ mélòó ló ti bí ìgbésí ayé ṣẹlẹ̀ wàhálà tó mọ kóra wọn sí látara déèrè èèyàn máa ń ṣọ́bẹ̀rẹ̀ wọ́n ní nínú gbogbo question márùn-ún answer three questions ó wá béèrè pé ẹ ṣé mẹ́ta alákọ̀ọ́kọ́ ni ṣé mẹ́ta alákọ̀ọ́kọ́ ni ọba ní náà mẹ́ta alákọ̀ọ́kọ́ ni mẹ́ta alákọ̀ọ́kọ́ yìí ló le jù kẹfẹ́ pé béèrè ló kó bá kánígbọ̀n ti ní mẹ́ta ó lè rọra wòye tó simple jù márùn-ún ó dẹ̀ wú mẹ́ta tó simple yóò sì rọra dáwọ̀ ẹ̀ tíṣà wa ní wáì ó ṣe nọmba wà ní ẹ̀yìn ká dáwọ̀ mẹ́ta ó ṣe nọmba tù ní tíṣà náà dẹ̀ fi wò pé tó bá ṣe nọmba wà náà tù wá fèrè dáadáa ṣẹlẹ̀ pàwá ju tíṣà torí tíṣà ti kó sí wọn lọ́wọ́ bẹ̀yẹn ṣùgbọ́n ìbéèrè gbà mí òun ló máa ń fà kó bá fáwọn èèyàn wọ́n béèrè àwọn wo sọ lè kọ́ mi yí àwọn ìjọ ẹ̀ nígbà tó so lè fún wọn àwánù bẹ́ẹ̀ lọ́la rè kó wà láàrin méjèèjì ni o fáfá ẹni máa ṣe wọ̀rù musa tún gbà wọn mọ̀ràn kó tọ́nà ní ẹ̀ṣẹ̀ ẹ̀ lọ ṣe wọ̀dú lọ ṣe o kọ́ ọ́ nínú ìrúlá náà rọ́bàkà yorùbá yìí lánàá máa láwùjọ hà ó yá túbọ̀ wá bí ọlọ́run ó tún sọ fún wa irú àwọ̀ wo ni ẹwà wọn ọ̀daràn ṣẹ́ẹ̀mẹ́ pásítọ̀ díẹ̀ kan ló máa tẹ̀sí nígbà míì torí pé wọ́n ní kan ṣe náà ní o ṣẹlẹ̀ bálá ìní kan ṣe láma béèrè àwọn ìbéèrè tó jẹ́ pé àwọn asílá tó ta ìbéèrè ta fẹ́ fi kó kálákólágara ẹ̀ tá béèrè lọ́wọ́ ẹ̀ ní méjì tó fẹ́ fún wa ó yá lọ bá wa bí ọlọ́run irú kọ́lọ̀ òun ni kò wáìtì àbí tó ń dán tàṣóòrò ìdààmú ni tó jẹ́ pé tí èèyàn bá ti rí báyìí wà máa dùn ni kọ́ tí èèyàn bá wá máa lu yẹ́lò kiri jọ̀rọ̀ ibo lè rántí fẹ́ rí jọ̀mọ́ báwọn afọ àfọ bá ní irú ẹ̀ lọ́ba fi ṣògùn fèèyàn kan wọ́n fẹ́ gbowó ẹ̀ ní pé á máa lu yẹ́lò ó bẹ̀ wá lu kan ó wà nínú kan máàlì ṣùgbọ́n ìlú ẹ̀gbọ́n kó tún ni ìkọ́nà àwọn kan máàlì tí o bá tún di oko yẹ odò ńlá kan tún wà bẹ́ẹ̀ tàbá lẹ́yìn odò yẹ àtúnṣe bẹ̀rẹ̀ ìrìn àjò olùbàbà àfa àyè mi ló máa kọ́ sí wa tàbá fẹ́ ṣe ìrìn yẹ kódà inú gbọ́ta gbọ́ kó wà àwọn kìnìún wà bẹ́ẹ̀ bóyá tàbá rí twenty million tiẹ̀ lẹ́gbẹ́ pé àwọn màálù yẹn sì ni wọ́n tún lẹ́mìí lọ sí ká tó lè gbé wọn dé ó tún láwọn ṣẹ́ ta gbọ́dọ̀ ṣe bóyá tẹ bá wo fifty million àbí bẹ́ẹ̀ kọ́ ni jọ̀mọ́ wàhálà tó kóra wọn sí ni o kọ́ọ̀dù ní ìlànà rabbaka yubayyin lana ma hiya nígbà tí Musa tún ṣàlàyé àwọn ló máa jẹ́ wọ́n ní túnbọ̀ bá wa fi ọlọ́run kó gan ni kò ṣe rí iná lè bá kọ́rọ̀ tàṣàbà àlẹ́ iná torí pé torí àwọn màálù lójú tiwa bákan náà ni wọ́n ṣe rí ẹwà wọn dáhùn ẹ̀mí ẹ pé màálù bákan náà lọ ṣe rí kí ló dé tẹ̀ ń béèrè irú ẹ̀yà tó gbọ́dọ̀ jẹ kí ló dé tẹ̀ ń béèrè ọjọ́ orí ẹ̀ kí ló dé tẹ̀ ń béèrè ohun tó gbọ́dọ̀ jẹ́ pòsíṣọ̀n ẹ̀ ṣé ìdí ó lábàálẹ̀ lè ìdí òní ni ìyá arúgbó ló màálù ní àléwo kí ló dé tẹ̀ ń béèrè àwọ̀ ẹ̀ nígbà tẹ̀ fẹ́ ké bákan náà gbogbo ẹ̀ ṣe rí wàá nínú ayé iṣẹ́ aláwo làwọn òṣèlú iṣẹ́ a máa jẹ́ ìmọ̀ náà tí ọlọ́run bá lè ṣàánú wọn torí bí wọ́n sọ pé insha allah ìyẹn làǹfààní insha allah wọ́n ní arákùnrin kọ́jọ́ kan arákùnrin kọ́jọ́ kan ó fẹ́ lọ ra nǹkan lọ́jà ó fẹ́ lọ rẹran àgbò nígbà tó wá lọ sọ́jà ó ní mo fẹ́ lọ ìyàwó ẹ̀ ní ah, pé ó ní tó wọ́n ti wà lápò wọ́n ti yọ owó wọn lápò ló bá dọ́jà ní òun àwọn alẹ́ o ìyàwó ẹ̀ sọ fún ori ṣe ń ṣà wá nígbà òbí ọjọ́ mi báyìí tí bàbá yìí rí owó mi báyìí ìṣàlá òye òbí ìṣàlá òbí àwọn ẹni sọ kọ́lá ìnáwó bákọ́ ìnáhà bákọ̀rọ̀ tó màálù kọ́lé o màálù tó jẹ́ pé wọ́n fi ṣe wàhálà màálù tí wọ́n fi kọ́ èrè tí ẹ̀rẹ́ pé ní iṣẹ́ tó máa ń fi màálù ṣe nìyẹn kọ́ máa fi wọ́n cultivate land. wàhálà tẹ́fìlì haúsá màálù tí wọ́n fi wọ́n tún fi wọ́n tún lò láti fi ṣiṣẹ́ kóbì wọ́n ti ẹ̀fọ́ kọ́ mi wọ́n wá fẹ́ wẹ̀sì oko ni nínú iṣẹ́ tó ń fi màálù ṣe nìyẹn wọ́n tún fòun ṣe rí musalamatu la ṣíyàtà fi hàn màálù yìí gbọ́dọ̀ jẹ́ màálù tí ó jẹ́ pé ó ní àlàáfíà tí ò sí àbàwọ́n kan lára ẹ̀ kọ́ọ̀lù àná ti dàbẹ̀ lẹ́hàkọ̀ wọ́n ẹ̀ náà yóò àtọ́kì ìdí ló jẹ sọ̀rọ̀ jàre musa àti mọ́rù màálù tó jẹ́ báyìí wọ́n wá bẹ̀rẹ̀ wàhálà kàdábà ṣùgbọ́n ọlọ́ọ̀lì ìdílọ́gọ́rọ̀dù ọlọ́ọ̀bí wọ́n ṣe kò ń gẹ́ àwọn tọ́nà bá wọn kó sáfì nìyẹn àwọn tẹ̀lé wọn ni ọ̀nà ni tó mọ kọ́sá tó lóbòwò ibi lọ́nà náà ti sọ ń sàlẹ̀ lọ. torí pé kí ló ṣẹlẹ̀ ní wípé àwọn ọmọ ìsirẹ́lì wọ́n pa èèyàn ni ẹni tí wọ́n pa ìwádìí wàhálà wọ́n gbọ́dọ̀ jí òkú yìí òkú ni wọ́n fẹ́ jí ọlọ́wọ́ ni wọ́n bá ti pa màálù ẹ̀jẹ̀ kan fi pa ara yìí òkú yìí òkú yìí á dìbò òun lọ́nà fi lè kọ́ pa màálù lọ́wọ́ kó sínú wàhálà ọlọ́run ni wàyí kóòtù nọ́ọ̀sán wàyí kọ̀tàkù nọ́ọ̀sán padà rọ́ọ̀tù fi ha ọlọ́run mọ́kànlá ìjọ kóòtù tàṣùbọ̀ ọlọ́run nígbà tẹ pa èmi èyí ti gbìyànjú láti fọwọ́ bò ṣùgbọ́n náà ọba àdékíọ́lá gbogbo tẹ dáwọ́ bò lọ́wọ́ bàbá mú jáde àkóńgbàgbọ́n ìwọ́hùn bíbá àríhà ọlọ́run ilé bá ti pa màálù yìí ẹ fi apá kan mẹ́ ẹ fi mú òkú yìí lára kàdáàlì ká yóò fi iná òun mọ́ta gẹ́gẹ́ bá yọ lọ́sí máa ń jí òun dìde wà ìwé kò máa yá di ìlà ádámù tààkìlò ọlọ́fẹ́ fi àmì ẹ̀wọ̀n yìí kẹba ṣe lákàyè ọlọ́run ní pẹ̀lú ẹ nígbà tí máa lù tọ́jú lò téèyàn jí dìde tó mọ kọ́ńtà kò lóko. ìdán ni Musa pàjáre kò ságbára kankan nu tó lúwa torí pé kí ni ọlọ́run ní kọ́ńtà kò lóko ẹ̀mí wọn ti dí ẹ̀mí wọn ti jẹrà ohun tó yẹ kéèyàn rí kó tàkàrẹ̀ ìgbàgbọ́ kó rí ìmọ́lẹ̀ ń bẹ̀ àwọn òní rí ìmọ́lẹ̀ ń bẹ̀ láìláì wá musa tún dé orí yẹn musa tún dé ṣẹ́gun tó tàpá bá sọ̀rọ̀ láyé ti dọ́rùn bọ ní apá wàyílà tútìlà túlìyà tààlẹ́ ìmọ̀ àyà tó gàdá tó rìn ìmọ̀ náà àwọn onígbàgbọ́ òdodo tó bá ti ka ọ̀rọ̀ náà bá ti wọlé sí ìgbàgbọ́ wọn a máa lékún wájú náà kúlù búhù ìwárìrì á mú ẹ̀mí wọn ṣùgbọ́n àwọn eléyìí nígbà tó wọn bá tún rí àmì ọlọ́wọ́n bá lékè ọlá láyé omi ìlú nà rí hà wọn ò ní gbàgbọ́ láíláí kọ́tà kòlòbò bá ní ẹ̀mí wọn gbẹ́ẹ́ ní báyìí láàdìka lẹ́yìn ìgbà tó ti rí gbogbo àmì ọlọ́wọ́n bá nípa yíyá kálẹ̀ ìyá ọ̀ ọlọ́wọ́n wọn yìí ó lè kókó bí ti bí tòkúta àwọn àṣàjò kan sì wà ọlọ́run níbi tó burú dé ẹ̀mí wọ̀ ìgbọ̀n ó dàbí ìwọ́dù lè ju òkúta wa ina mi náà lè fi já ọ̀rọ̀ sí làmọ̀yàtà fàjà òmìnirun àdá torí ó ń bẹ nínú àwọn òkúta èlé tó jẹ́ pé omi ìṣínà máa ń pè ìṣẹ́lẹ̀ ìlú àbí kí ló ń pè ó máa ń fọ́ jáde bẹ́ẹ̀. wa iná mi ni ha lámàyà ṣàkọ̀kù fàyàkùrù jùmí ni òlùmọ́ ó ń bẹ́nu àwọn òkúta ìkéré tó jẹ́ pé afọ́ká tó bá fọ́ká ojú àti máa jáde ńbẹ̀ wáyé nàmi ha lámà yá àbí ìrìnà kọ́sì si dìgbà ó sì bẹ́nu wọn èyí tí máa ń forí balẹ̀ látara àpayọ̀ náà bá wà máa ń lọ́ ọ̀hún bí ọ́fìn náà máa ní gbogbo tẹ̀ ṣe pátápátá gbogbo ẹ̀ pátápátá ọlọ́ọ̀bù ọlọ́ọ̀bá mọ̀ ọlọ́ọ̀bù fi wá ṣe kó ń àwọn tọ́lọ̀ bá rọ musa tilẹ̀ kiri yẹn ọlọ́run bá sọ èjì ìkàlẹ̀ fún wọn òwúdà wà lóhùn gbogbo tí musa sọ kalẹ̀ lára èjì ìdílé o ṣé kò fi ṣe ọ̀nà ọmọ rẹ ṣé kò fi ṣe ìmọ́lẹ̀ rẹ ìmọ́lẹ̀ mi ọ̀nà ọmọ rẹ ṣùgbọ́n ọlọ́run ni wàmọ́lá mi yájà àdìdáhùn dáhùn múra fáwọn àdáhùn mi lù wọn ọlọ́run lẹ́ni kẹ́mi tọ́lọ̀ ọ̀gbọ̀n bá ti fún ìmọ́lẹ̀ ọlọ́run ní kò lò ní wọn láíláí kọ́lọ́ má ṣe ṣe ìmọ́lẹ̀ fún ìwọ̀n kan wa ọlọ́run bá lè fi ọlá ó tún sọ fún wa gbòde pé alifilami ọlọ́run ni mo búra pẹ̀lú ali àti lam àti lim Allahu la ilaha illahu ọlọ́run ní kò sí ẹgbẹ́ lẹ́kọ̀ọ́ sí ìjọsìn àyàfi ọlọ́run bá alhayyul qayyum ọba ṣẹ̀bi ní ọba gbére ni lọ́sàrà àlejò àlìṣàbà ọlọ́run sọ sí làkàlẹ̀ fún wa lọ́bi bilhaq níbi òdodo nusọ́dẹ̀kọ̀ lima bayna yadayhi tíra yà a máa pè lódodo a máa jẹ́rìí lórí àwọn nǹkan tá a ti sọ̀kalẹ̀ ṣáájú tírà yìí wà á ń dára tàwùrọ̀ tàwà èdè ọlọ́run ti sọ táwùrọ̀ kalẹ̀ ó sọ èdè là kalẹ̀ táwùrọ̀ fún Musa èdè lè fún ẹ̀yìnká lè kọ́bùlù ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí rúdà lè gbà tírà jẹ́ kí ni ìtọ́sọ́nà báwọn ọ̀rọ̀ yìí lè kọ́bùlù tó yẹ ọlọ́run sọ tírà yìí kalẹ̀ fún wọn mi kọ́bólù tẹ́lẹ̀ húdàlè náà ó jẹ́ ìmọ̀nà fún àwọn ọmọ ẹ̀gbẹ́ yẹn ṣùgbọ́n nísìn kò ń ṣe ìmọ̀nà fún àwọn ẹ̀gbẹ́ yẹn torí oríṣiríṣi nǹkan lọ ti dà sínú ẹ̀ oríṣiríṣi ọwọ́ ló ti wọnú ẹ̀ oríṣiríṣi àtakò ló ti wọnú ẹ̀ títí dèmi wọ́n ṣe ń fi kún ìwọ̀n yọkú bẹ̀ àwọn ẹlòmíà fẹ́ bo láṣìírí tó bá rí àwọn nǹkan àbùkù kan bẹ̀ wọ́n sáré lọ yọ. àwọn ẹlòmíì àwọn nǹkan tí ò lẹ́rìí inú ẹ̀sìn wọn wọ́n fẹ́ fi rinlẹ̀ wọ́n á tún sáré lọ sí àwọn nǹkan kan wọ́n á tún kì í bọ̀ lú ẹ̀. wà á ń dálà ọlọ́run ló wá sọ alfurqan kalẹ̀ kí ni o fẹ́ jẹ́ alfurqan alifáàríkù bẹ́ẹ̀ lè bá ti wà láà ó tó máa ń ṣe òpin yà láàrin irú àpòjọ́dọ́ alifurukọ́ọ̀nì ìyẹn ní alukur'an nínú orúkọ alukur'an ni alukur'an ọlọ́run ló ń sọ alukur'an kalẹ̀ ó lè máa ṣòpinya èyí tó bá jẹ́ rọ́nu táwọ́rà àti jíìlì táwọn èèyàn lè mọ ìrọ̀lẹ́lẹ̀ èyí tó bá jó dodo kùránì máa sọ ẹ̀sìn lẹ́gbọ́kè ó wà ní síra wọn náà lónìí òní náà bá kó ṣàmì ìbọ̀kọ́ wọn. iná lẹ́bí náà káfàrú yàrá sí láyé láhùn àdáàbò ṣẹ̀yìn ọlọ́run náà wọ́n ṣe ṣèlérí pẹ̀lú ọlọ́run ìyá ẹlẹ́tẹ̀lẹ́ o ìyá tó lè kókó bẹ fún wọn wàláwà àbí ọba alágbára ọba àbí ìlọ́lọ́wọ́ lóòtì kọ́ ọba tí máa ń gbẹ̀sọ̀ mi kọ́lọ̀ ọba kó ṣàbẹ̀wò kọ̀kọ́ wa ìyẹn ní táwọn wálé jíìmù àlà ìgbà ọlọ́ọ̀bá ti sọ ìdí làkàlẹ̀ fún ìgbà ọlọ́ọ̀ni wà kọ̀ fáìlà ìgbà bẹ̀rù Maryam wà á bẹ̀ náà ní ìjì ọlọ́ọ̀ni ala Dawud ọlọ́ọ̀bá ti sọ zaburu ó sọ kalẹ̀ fún Dawud wàtẹ́tẹ̀ Dawuda zabura ọlọ́ọ̀bá fún Dawuda àkòlé zaburu wà sọ́fún fún Ibrahim àti fún Musa àkòlé sọ́fún àtúfún Ibrahim náà ní sọ́fún ọlọ́ọ̀ni iná hàdà láti sọ́fún fún ìhùdà sọ́fún fún Ibrahim wà Musa ọlọ́ọ̀bá ní ilé ìtasọ̀ yìí ó ti wà nínú àwọn sọ́fún ìyẹn àwọn tíra ilé ìtasọ̀ kalẹ̀ ṣáájú nínú àwọn tírà yìí sófòfì Ibrahim èyí tó jẹ́ ti Ibrahim àti Musa eléyìí jẹ́ díẹ̀ nínú àwọn tírà tí Ọlọ́run bá ti sọ kalẹ̀ ó wà nínú àwọn tírà yìí eléyìí tó jẹ́ pé Ọlọ́run kò dárúkọ fún wa torí pé ìdúpọ̀ gbogbo àwọn àjọbí Ọlọ́run bá Ọlọ́run bá forí tírà ẹlòmíì ó lè jẹ́ ayé àkànṣe péré lọ́wọ́ bàbá fún ẹlòmíì ó lè jẹ́ súrà kan lọ́wọ́ àkànṣe ẹlòmíì gbogbo tọ́lọ́ ń fún kò ju ojú ewé kan báyìí lọ ohun táwọn yóò máa kà náà nìyẹn ó sì ti tó fún wọn gẹ́gẹ́ bí òfin àsìkò wọn ó ti dójú owó kan yẹn ẹni tó bá tẹ̀lé lásìkò yẹn òun náà dẹni ìmọ̀nà ẹni ọlá ẹni ọlá ìtọ́nà wa sọ̀kalẹ̀ fún mi àti yín náà tíra tó ṣe tíra tó gbọ́ ọ tíra tó ṣe pé mo lè èèyàn lè gbà mú báyìí ẹ̀yọ̀ kan ṣe péré àlùkò àlùkò tẹ̀lé ìtọ́pọ̀ jù bẹ́ẹ̀ oníkẹ́ máa rí kó máa jẹ́ bí six hundred and six hundred and sixteen six hundred and four tó ti yé gbogbo kùnádùn ti bẹ́ẹ̀ lọ pages mélòó ni tó mùsùlùmí lélẹ̀ àti jìnnà sí àlùkò ààrùn lárúbáwẹ̀ wà gbogbo èdè wọn tuntun sí ṣùgbọ́n ṣáà ń kà káàkiri ẹ̀mọ́ tó wà lónìí lẹ́yìn gbogbo wa àti pàlùkù ráàlì látara pa pàlùkù ráàlì àpàdánù ọlá wa àpàdánù iyì wa àpàdánù ẹ̀yẹ wa kò sí tọ́lọ̀ bá fi ṣàánú àwọn sọ̀hábà lánàá àlùkù ráàlì ilé o wọ́n gba mú wọ́n tẹ̀lé wọ́n lò fàṣẹ́ntìk bíi lẹ́yìn òkèèyà ilé ìjà fàṣẹ́ntìk bíi lẹ́yìn òkèèyà ilé ìjà ọlọ́ọ̀nì gbámú òótọ́ náà bá sọ kalẹ̀ fún ọlọ́ni ya yáhíà ọlọ́ni rẹ̀ yáhíà ó sì lè fi dáàbà lè kú wa sílà tá a fún ẹ̀yìn ó yá gba mú pẹ̀lú agbára àgùn àlẹ́yà àbí nàwádìí ànábì sọ́dún àlè wọ̀sẹ́lá náà pa àwọn sọ̀hábà láṣẹ àgùn àlẹ́yà bí nàwádìí eyín ọ̀gbọ́n yín báyìí ní kẹfì gbà mú tí ọmọ àti súnmọ́ ànábì sọ́dún àlè wọ̀sẹ́lá ẹ gbà mú ẹ má jù jábọ́ nínú gbèsè ayé yìí aqimu dawlata islam fi qulubikum yuqimuha Allahu fi biladikum ìkọ́nù àwọn afá rere ó ní ìjọba islam fẹ́fẹ́ ẹ sábìsì ẹ̀ sínú ẹ̀mí yìí ṣẹ̀rí àyẹ ẹgbẹ́ kalẹ̀ nínú ẹ̀mí yìí ẹ kó máa ṣẹ̀rí lára títí ẹyẹ máa lò tó bá pẹ́ bóyá ọlọ́run àpàdà yẹ kí gbogbo ìlú yìí máa lò. àwọn Yorùbá tẹ̀lé ìlànà ọlọ́wọ́ ọba ìnáko wà láti lọ́kùn kàkà ìlú àdóbi sọ fún ọsọ ó lè kánjú ó lè kánjú tẹ́ ẹ̀ bá kánjú ẹ̀ bá rí sọ́nà ọba máa ṣe ilé kò ní wà lórí ayé àyàfi kọ́nà ọba mú ẹ̀sìn ìwọ̀ bẹ̀ ṣùgbọ́n yìí ń kánjú abẹ́lò ṣẹ̀rí àṣẹ̀rí àṣẹ̀rí àwa ń kánjú ìyẹn ló bí wàhálà káàkiri Islamic State Islamic State ìrọ́sì àwọn olówó àti díẹ̀ àwọn tó jẹ́pẹ̀tẹ̀ bá rí wọn kò sí islam lára wọn kò sábọ̀yé islam wọ́n wá bẹ̀rẹ̀ wọ́ọ̀ṣì ẹlòmí wọ́n á dàrú yé o òun náà fẹ́ kú sójú ọ̀nà náà ṣé bí islam báwọn sọ abáṣe kúkú yẹ̀yẹ́ nìyẹn rárá ẹ̀rí lérí ẹ̀rí ìgbà tánà níbi ṣe sùúrù tó pèpè sí tàwọ̀ṣì tàwọ̀ṣì ìmọ̀ náà ọba lọ́kọ̀ọ́ṣọ́ ìmáṣe ọlọ́run bá wọn sàhábà ó dúró nígbà tó dúró ọlọ́run bá rọ̀ wọ́n ṣe lẹ́bi rí tí wọ́n wà ní ẹnu kú báyìí wọ́n wà bí tí wọ́n ti fẹ́ fi ìdà bẹ́wọ́ lórí wọ́n sì láwọn gbòòrò àlùjọ náà wọ́n láwọn gbòòrò àlùjọ náà níbi orí ìdà tí wọ́n fẹ́ fi pa wọ́n yìí torí pé imọ́ ni ti wà lára wọn ó yàtọ̀ sáwọn ẹgbẹ́ jẹ́ wípé afẹ́ ìdí afẹ́ mu ni wọ́n ń bá kiri tí wọ́n wá láwọn ń jà fún Islam rárá o ẹni tó ṣe pé tẹ bá ní kasúrọ́sì fàtíhà gan kò dúró déédéé ẹni tí òmò tún wáyà Qur'an òun náà wá lóun lọ jà lójú ọ̀nà ọlọ́wọ́ wa ẹni tó bá fẹ́ tún nǹkan ṣe pẹ̀lú àyìnbọn kan ohun tó máa bàjẹ́ máa ju tó fẹ́ tún ṣe lọ láti gbọ́dọ̀ ṣọ́ra ẹ wá wọ àwọn oníwàhálà yìí ẹ wo wàhálà tó ń dá kalẹ̀ fáwọn mùsùlùmí káàkiri ẹwo náà ẹwo náà ṣe bá bẹ̀rẹ̀ tí wọ́n bá lọ pààyàn rẹ́ẹ̀dì náà mélòó lẹ́rù tó jẹ́ mùsùlùmí lọ tí gbogbo wọn bá jẹ́ mùsùlùmí láì ní àjẹ́ mùsùlùmí lọ. wọ́n sì lè kí ògiri ọ̀gá lánú aláàgbò kó wọn rẹ̀ àwọn ọmọ mùsùlùmí kan náà gbà wọ́n lé ni. gbogbo àwọn tí wọ́n sọ pé wọ́n lọ ní owó amúníṣọ̀ tó ní wọ́n fi ra nǹkan ogun fáwọn sójà tí wọ́n ń pè káàkiri àwọn tó jó lórí àwọn oníjọ náà ṣùgbọ́n àwọn mùsùlùmí ni mùsùlùmí náà ló ta ìlé ọmọ yìí lọ́pọ̀ sọ̀tọ́nà ọba kó bá wa fi àlàáfíà síbi tí wàhálà wà ló fi jẹ́ pé mùsùlùmí a máa ń gbọ́ ẹ̀sìn yẹn àtàwọ̀ṣe àtàwọ̀ṣe àwàdà gbogbo ẹjọ́ bá lọ́pọ̀ pèsè sódò ọ̀dọ́ náà a gbọ́dọ̀ fi ìmọ̀ náà ba lọ́kàn ṣò ká fi bọ́ àwọn èèyàn yòó ṣáàjú gbogbo nǹkan tẹ́lẹ̀ bá dúró déédéé ẹ̀jẹ̀ àwọn èèyàn dúró déédéé so àwọn tíra ilé ọlọ́ọ̀bá sọ̀rọ̀ kalẹ̀ ó sọ àlùkùrán kalẹ̀ fún alọ́bí muhammad sallallahu alaihi wasallam ọlọ́run iná lẹ́yìnà zanna àlẹ́yìn alukọ̀ọ́dá tẹ́lifíìlà ọlọ́run àwọn ọlọ́ọ̀gá asọ̀kalẹ̀ fún alọ́bí alukọ̀ọ́dá ó jẹ́ ìsọ̀kalẹ̀ látọ̀dọ̀ àwọn ọlọ́ọ̀gá ọlọ́run wa ináwó ọlọ́run dájúdájú síra yìí látàzílù rabbil alamin ìsọ̀kalẹ̀ ni látọ̀dọ̀ náà bọ̀ bá tó ní gbogbo ọlọ́run lè gbogbo wa fún ànábi sọlọ́mọ àdìwọ̀ sẹ́lá òun náà ni àrùn àmín òun ni màláìka jìbìrì àdàpálẹ̀bíkà ó sọ kalẹ̀ sí orí ọkàn rẹ̀ ànábi sọlọ́mọ àdìwọ̀ sẹ́lá lè dàkúrú nàbínà lè mọ̀ bìrì kó lè máa jẹ́ olùkìlọ̀ bìlìsáàdì àwọn bí yé bòbí ọlọ́run sọ síra ìkalẹ̀ pẹ̀lú òye lárúbáwá tó kílẹ̀ tó hàn inna hadha quran ọlọ́run ṣe orí kùránì yahdi lillati hiya aqwa ó máa ń tọ́ka ẹni síbi tó dáa jùlọ kò tó dúró déédéé jùlọ tí ọ̀nà bá pọ̀ táwọn èèyàn fẹ́ tọ̀ báyìí ọ̀nà tó dáa jùlọ ni kùránì máa ń tọ̀ lọ téèyàn bá fẹ́ ṣe nǹkan tó jẹ́ kọ́nà ta lè gbà sí ọ̀nà tó pọ̀ ní èyí tó dáa jù bẹ́ẹ̀ ni kùránì máa ń wá sí. wa yubashshiru al-mu'minin kùránì sì máa ń fún àwọn tó bá ṣe dáadáa àwọn tó bá nígbàgbọ́ a máa fún wọn ní ròdùnú ìrìnmọ́lù ìrìnmọ́lù ẹ máa ṣe ẹ máa ṣe ọmọ àlùjọ náà ní jannatu adnil lati wa'adahu àlùjọ náà onídẹ̀ra ta ti pèsè fún yín ta ṣe ní àdéhùn fún yín wà máa sọ láhàmínà bá yìí kò ṣe yìí nìkan àti gbogbo tó bá ṣe dáadáa nínú àwọn bàbá yìí wàjúwájì yìí gbogbo àwọn tó bá ṣe dáadáa fún ìyàwó yìí wàjúwájì yìí àti àwọn tó bá ṣe dáadáa tó àwọn ọmọ yìí ọlọ́run ti yọ wọ́n sẹ́gbẹ̀ẹ́ ìyàwó tí ò ṣe dáadáa ìyàwó tó ṣe pé tọ́pọ̀ ẹ bá ti sí lọ tó bá dé báyìí ta ló rán yín iṣẹ́ kí lẹ̀ wá kiri ẹ má ya mówó ọbẹ̀ lẹ̀ ẹ o táwọn ẹgbẹ́ yín ṣe kiri nìyẹn wá sí lọ́sàn wá sí lóru àwọn tẹ́ lọ ṣe wá sí fún ṣé àwọn ṣe wá sí fún ìyàwó wọn lé ní àwọn fowó ọbẹ̀ lẹ́lé lẹ́yìn bá ti wádìí ẹ̀ máa ní ká dúró tọ́ náà ọlọ́run la fẹ́ jẹ ni irú àwọn ìyàwó yẹn kan torí ìyàwó yẹn kò kún ọkọ ẹ̀ lọ́wọ́ àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam ọjọ́ tí ìwú tí ò bá sí nǹkan lulẹ̀ ìyàwó Aisha radiyallahu anha onígbàgbé àwọn máa ń lo ìṣùgbọ́n lulẹ̀ àwọn òbí fi ẹ̀ kọ̀ọ̀kan ìlà àtùwàlẹ́yìn àyàfi ìkọjú méjì olóòrí dàbídù àtòrí tó bá ti jẹ dàbídù bí ẹgbẹ́ àwọn àti bomi ẹni tó gbèsè ayé àwọn mùsùlùmí ò lè gbèsè ayé wọn ò lè káṣáṣí rí kan fi rólú kí ló bá tóbi fò ó débi pé tó bá jẹ́ kí lásọ̀gbọ́n ni wọ́n rí tó bá jẹ́ koríko ni ìyọ̀lẹ́ kan bá ṣe tán náà àdétọ́ náà yìí la fẹ́ ṣe wọ́n á jọ koríko àbí bẹ́ẹ̀ kọ́ la ti máa ń gbọ́ lóòótọ́ kí ló ṣáàkì má lẹ́kọ̀ọ́ tó bá jẹ́ gbèsè ayé yẹn làwọn fẹ́ gbé ni ayé wa máa dà ẹwù bá yẹn ṣe dàrú lẹ́nu ẹtú fẹ́ fẹ́yàwó tí ò fẹ́yàwó àfa kí ló dé tó fẹ́yàwó láti jọ yìí sàmọ́nì ni ànọ́bì ni kálà sọ́gun àlọ́dún lásọ bẹ́ẹ̀ mọ́ látàṣubù dáhà má máa kú sàmọ́nì fàyínà máa wà dáhà ọlọ́mọba lọ́ba ìgbà yòókọ́ lè lè lè àlànà hà wà yòókọ́ lè lè lè hà yìí òun lọ́ba tí máa ń mú òun lọ ká mú ọ̀sán wá á sì mú ọ̀sán dá mú òun wá ẹ gbọ́dọ̀ máa bú àṣì àwọn àti àṣà tí ó rí ẹ̀fẹ́ àwọn ilé láti ṣe twenty two màá ní ọ̀sẹ̀ ní fún àwọn ìkọ̀kọ̀ náà ni ẹ̀yà ìgbẹ́ ọ̀sẹ̀ lọ fún mi ẹ̀yẹ jáàbù títí náà ẹ̀yà kan jáàbù lọ́dọọdún ni ẹ̀yọ̀ fẹ́yàwó lọ́dọ̀ lè fi ẹṣin náà fún yín ìgbà náà ni àti bàbá wo ìwọ ti fẹ́ ìyàwó náà kọ́nà wá ṣe kò díẹ̀ wá sí ìkọ́lẹ̀ ẹja ara dàbí ló fi lé púpọ̀ díẹ̀ kọ́nà ọdẹ pèsè ó yẹ lómi kọ̀ǹgá lé ìyàwó ìyàwó ànábi sọ́mọ́ máa ń lọ sẹ́lá oṣù kan lọ́nu ilé wọn ìyàwó Aisha ó láwọn ò ní gbómi kaná àwọn ò ní dáná rárá láàrin oṣù kan tí ẹ bá ṣẹlẹ̀ nínú ilé ìfìyẹ́ náà ojú ànábi sọ́mọ́ máa ń lọ sẹ́lá nìyí àní máa fẹ́ náà kó sì ṣùgbọ́n tọ́nà bàbá gbé wa gbọ́dọ̀ ṣe sùúrù pẹ̀lú ẹ̀ kágbà bẹ́ẹ̀ kí ìgbésí ayé máa lọ ó wá kọ òfẹ́yàwó àdánwò wá dé ó wá fi ṣe ṣìnà abó tí ṣe ṣìnà ìwòkú ló lọ́wọ́ tó wá sí òun bá ṣiṣẹ́ lọ́wọ́ ọba. ìyẹn wá jẹ́ ká jìnà sọ́nà àdúrà wò wá gbà ọlọ́wọ́ bá lékè ó ní wàá ṣe ìṣòlẹ̀ àyámọ́ ọlọ́run láwọn tí wọ́n bá jẹ́ ẹrú ẹrú lásán ni o ọlọ́run bá ní tó bá jẹ́ ẹrúbìnrin ẹ fún wọn lọ́kọ tó bá jẹ́ ẹrú ọkùnrin ẹ wọn yàwó ìyàkúlò fúkọrọ tó bá jẹ́ aláìlè ní ìlú ọlọ́run ní ọlọ́run bá yáyọ anáṣá tó wọlé fúkọrọ ọmọ ní ẹyọ mẹlẹ ènìyàn aláìmọ̀kan aláìlérí wàlọhù alọkọlẹ ìrìnàmì Ọlọ́run ọba yẹn ọba àdìmọlẹ yìí ni ọba ọlọ́rọ̀ ni ọba àdìmọlẹ yìí ni ọba ẹyìn ni. òtún wá fẹ́yàwó tó ẹtí òtún wá tẹ ẹtí wọ́n wá ní kí ẹyà àsìkò náà ni kò tí ì ṣiṣẹ́ ni àṣẹparí sábìsì ni ẹyà àti ìríṣẹ́ ni ẹyà kò tí ì ṣigbá ni à òní mọ́nì nìyẹn tó bá ní mọ́ni jọ náà ọba wò tọ́lọ́ náà ọba àbíkí ọlá ó sọ fún wa látòrí àwọn àlọ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀ sẹ́là onísàlẹ̀ àtẹ̀tù ó náà mẹ́ta kọ́ wà hakuna alọ́lá yà á wò ọ̀rọ̀ yọ ní o ojúṣe ọlọ́ọba ni kọ́nà ọba ràn wọ́n lọ́wọ́ alimujahidu fi sabilillah ẹni àkọ́kọ́ lẹ́gbọ́n jagun sójú ọ̀nà ọlọ́wọ́ ọlọ́ọba promise bó o máa ràn lọ́wọ́ iná lànà sọ̀rọ̀ rúṣùlánà wàlẹ̀bí náà ọmọ mi dájúdájú a máa ran àwọn òṣìṣẹ́ wa lọ́wọ́ àtàwọn tí wọ́n bẹ pẹ̀lú wọn. wà ní mùkàtàbàtù abẹ tó wà lóko ẹrú tó fẹ́ ra rẹ̀ fún olóko ẹrú tọ́gà wa sọ pé àwọn mílíọ̀n mo fẹ́ tà tó wá ní yẹsà ẹ fún mi ilẹ̀ kí n máa lọ ṣiṣẹ́ wa kí n fi ṣiṣẹ́ wọn mílíọ̀n yìí kó pé kó ló lè bá a di ọmọ lábí àlọ́sọ̀rọ̀ bá ní ọ̀sẹ́lá ní ojúṣe ọlọ́run ní kó ràn lọ́wọ́ wà náà kẹ́sùn rí làáfà àti tó fẹ́ fẹ́yàwó rí pé ó fẹ́ dá gbogbo ìjọbọ́lú àbí ààrẹ ọlọ́ọ̀bá máa wọ̀ lọ́wọ́ lórí jẹ́ pé agbọ́dọ̀ trọ́ọ̀sì ọlọ́wọ́n ba ìtrọ́ọ̀sì ọlọ́wọ́n ba agbọ́dọ̀ bára lè wà lọ́yẹ tawakkal ala Allah fa huwa onílàwọ̀ annakum tatawakkaluna ala Allahi haqqa tawakkuli ànábì sallallahu alaihi wasallam ó ní tó bá ti pẹ́ bá máa ń gbára lọ́lọ́ bó ti yẹ kẹ́ gbára lọ́lọ́ wọn bá ní làrọ̀dákọ̀kù ọlọ́ọ̀bù bá máa pèsè fún yín káma ya rùsùn kọ́ yìí gẹ́gẹ́ bọ́n náà ti máa pèsè fún ẹyẹ ọlọ́ọ̀bá ní sẹ́yẹ bá ànábì sallallahu alaihi wasallam ó ní tí ẹyẹ bá fẹ́ jáde láàárọ̀ ó ní irú ẹ̀ máa wà ní òfìfo kò ní sóúnjẹ ṣùgbọ́n gbogbo bá máa padà wálé ìlú fi kú pọ́pọ́ ọlọ́run bá lè fi ọlá ó ní kò sí dábàá kan tó ṣe wípé àrísìkí ẹ̀ ó máa ń béèrè káàkiri kò sí dábàá náà suratul Ankabut nínú gbogbo ẹ̀dá tó náà bá dá tó jẹ́ ẹ̀dá tó ń ṣe ẹ̀mí tó ń rìn lórí ilẹ̀ ọlọ́run ní kò sí kankan ló wọ́n tó jẹ́ wípé ojú wọn fẹ́ jẹ tí wọ́n fẹ́ wù. wọ́n máa ń ṣe káàkiri ọlọ́run ní wallahu yarzuquha wa iyyakum ọlọ́run ní wàkà ayé mi dábàtì ọlọ́run ní mélòó mélòó àwọn ẹ̀dá ń jẹ́ dábà kullu ma yadúgbò gbogbo bá lórí ilẹ̀ ọlọ́run ní mélòó mélòó ni wọ́n láta ìkọ́ ha tó jẹ́ ìbò ló ní tó wárí ti kí tó fẹ́ jẹ tó fẹ́ mu sí wọn lọ́ hu yẹ ìkókò hàn tó bá jáde lọ yẹ ọlọ́run ló pèsè fún wọn wà ìyá wọn òsì ló pèsè fẹ́yìn náà wà wú àtẹ̀lé ọ̀rọ̀ àyè ọlọ́run ọba yìí ọba olùgbọ́ni ọba olùgbọ́ni ọlọ́run bá tẹ̀síwájú níwáyà tó tẹ̀lé níwájú lọ́wọ́ ọlọ́run bá lè ó من خلق السماوات والأرض تلو دافو ودودالة وسخر الشمس والقمر تلو تريل أورو أبي بابا لا يقولون الله أو الناس قالوا لوري فاتا يفكوا كل ذلك فرما له الله يبسط رزقا لمن يشاء من عباده ويقدر له ọlọ́run bá ní ẹtú bá fẹ́ òun á tẹ́fẹ̀rẹ́ ọ̀rọ̀ fún mi nínú àwọn ẹrú òun ẹtú bá ti fẹ́ òun á fún wọn ìdánwò àdúgbò lè ṣe nàá ni ọlọ́run bá nímọ̀ nípa owó kan ẹtọ́ yẹ kó ní owó ọlọ́wọ́ ẹtí òye ọlọ́wọ́ ẹtọ́ bá lówó tó bá fowó ẹ̀ ṣe ọlọ́wọ́ ọlọ́ọ̀dìbẹ̀ fẹ́ lómi ìta bá fún lówó kò ní rí àwọn náà bá ti ó bẹ́ẹ̀ tàka bá fún ẹlọ́ọ̀dìbẹ̀ fẹ́ lómi ìta bá fún ní owó á eléyà ya kò kì í bọ́ọ̀lù ẹ̀sìn máa fẹ́ ti kírun èyí tó náà lòkù lówó ọlọ́ọ̀dìbẹ̀ kó kírun ọlọ́ọ̀yà kù lówó tó lọ́dọ̀ọ̀dìbẹ̀ pé tó bá lówó yẹn láti lọ́wọ́ ọlọ́ọ̀dìbẹ̀ fẹ́ lómi tóun bá fún lówó kò ní fún lẹ́gbẹ̀ẹ́ gẹ́gẹ́ a máa fowó yẹn kọjá yìí ọlọ́run sì nífẹ̀ẹ́ sí so gbogbo kò tá a bá wà gbọ́dọ̀ mọ̀ kọ́nà ọba nífẹ̀ẹ́ sí wa tá a bá lówó káwé pásítọ̀ tá a ní yẹn ọlọ́run nífẹ̀ẹ́ sí wa ló ṣe fún wa ẹlòmíì láàárọ̀ ayé ẹ̀ á ní owó torọ́ náà rí pé tó bá lówó láàárọ̀ yẹn dáadáa láti ṣe àwa gbà kú ní ọ̀sán àbí ìrọ̀lẹ́ ayé ẹ̀ torọ́ náà mẹ́rin tó wù yẹn má ba kalẹ̀ àdánwò ló máa yẹ fún ọ̀nà ọlọ́run ti lẹ́ pẹ́ lómi bàbá fún eléyìí nígbà tó ní lówó nígbà tó ní tó sí ọ̀dọ̀ á ìkọjá ìlú á pọ̀ ọlọ́run wà ní fún bí kò bá ti wá sí arúgbó ọ̀nà àwa ní kówó dé àwọn ìyá òbá ah, ọlọ́run bá tóbi o nígbà bàbá yìí fẹ́ kú tán ṣùgbọ́n kò sígbà tọ́lọ́ fún ẹ̀dá lówó tí òbí dúró sí àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn bàbá wa tó ti wọ sẹ́wọ́n ìwọ́yé sì ń sè kí làwọn sì wọ́n náà bá wá pèsè fún wa àwọn náà ṣàmà sọ̀rọ̀ owó yìí bàbá eighty bàbá ninety tọ́nà bá fún wọn lówó tó ní kí wọ́n lo mọ́tò ńlá ṣe rí láàrin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì lẹ́lòmí fẹ́ fi ìlú yẹn ìdùnnú ńlá ló jẹ́ fún ṣùgbọ́n ọba tẹ̀ ṣe dáadáa fẹ́ni ọkọ̀ wa kọ́nà fún wa ṣe lòdì dáadáa eléyìí jẹ́ sókí nínú orígun mi tí a tún fi kó àwọn orígun ìgbàgbọ́ yìí òun náà ni àbí ìmọ̀ àdó bẹ́ẹ̀ kó tóbi àti sàmàwìyà àwọn tíra tó kàn bá sọ̀kalẹ̀ láti sọnà agbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí wọn kọnà bá sọ̀kalẹ̀ yìí àwọn tíra ìsìnì ọmọ bá fún àwọn àdọ́bì kí ó lè máa jẹ́ ìtọ́sọ́nà fún wa àwọn tíra ìsìnì ẹ̀mí wọn máa ń kó ju àwọn àdọ́bì lọ táwọn àdọ́bì bá lọ tíra ìmá ń ṣẹ́kù ṣùgbọ́n àlùkò áàdì bọ̀rọ̀ dídá tó ń kọ́ ọ̀dìdá ọlọ́ọ̀bá ṣe kùránì iṣẹ́ ìyanu tá a máa fẹ́ gbé rè láyà sí ìlú bá pèlè ní bẹ́ẹ̀ ni alẹ́ ìwọ̀n lábẹ́ kọ́lìfì ọlọ́run ya burú kan ìyípadà kan corruption kan kò ní wọnú àdìgbòkán níwájú àdìlẹ́ àwọn èèyàn ṣàkíyèsí oríṣiríṣi láti ṣe kó koran láti yọ kó rẹ ọlọ́ba máa ń tú àṣìṣe wọn. àtìláwọ̀ ẹlòmíì àwọn ṣíà àwọn ní kóra wọn ṣùgbọ́n látọ̀ bí wọ́n fi pamọ́ wọn tó bí wọn àwọn náà ní Qur'an táwọn náà wẹ́bi ẹ̀sà bí ṣe ìlú wa tó Mirza Ghulam Ahmad pé Ghulam Ahmad ẹ̀rí pé ní àìpẹ́ kan báyìí lórí Facebook wọ́n spread àwọn ìdí kan gbé bá dé play store àwọn Qur'an application wọn ti wà ń bẹ̀ tó jẹ́ fáwọn tí wọ́n gbé síbi àwọn ẹ̀fọn níyà ni àwọn náà láwọn àmẹ́lẹ́lẹ́ oríṣiríṣi kan táwọn náà dá lára sínú àìkú àìsùn wọn dúró náà sábà gbé pamọ́ ni tó máa wá gbé síta láburú yìí ọlọ́run máa ń tú àṣírí wọn lẹ́sẹ̀kẹsẹ̀ torí kọ́lọ̀ máa ní ìlànà ìlànà lágbà fífẹ́ràn wà ìlànà àbúlà àkùrù ọlọ́run táwọn náà la sọ kùrọ̀ kalẹ̀ àti ti promise náà wá aṣọ so kò sí ẹjẹ́ kó ní tọ́ tó bá fẹ́ dánwò a máa má kúra wá jù kọ́lọ̀ kò fẹ́ kọ̀ọ̀kan wá sí wá ṣèṣì bẹ̀rẹ̀ rẹ̀ وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك